أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أنت أحق من ذكر وأحق من عبد وأنصر من ابتغي وأرعف من ملك وأجود من سئل وأوسع من أعطى أنت الملك لا شريك لك والفرد لا ند لك كل شيء هالك إلا وجهك لن تطاع إلا بإذنك ولن تعصى إلا بعلمك تطاع فتشكر وتعطى فتغفر وتعصى فتغفر أقرب شهيد وأدنى حفيظ حلت دون النفوس وأخذت بالنواصي وكتبت الآثار ونسخت الآجال القلوب لك مفضية والسر عندك علانية الحلال ما أحللته الحلال ما أحللت والحرام ما حرمت والدين ما شرعت والأمر ما قضيت والخلق خلقك والعبد عبدك وأنت الله الرؤوف الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله adá ọpẹ́ fún Ọlọ́run a kí Ọlọ́run pẹ̀lú dodo kíkí torí attahiyatu lillahi kò sí bí kíkí ọ̀hún ṣe lè dáa tó kò sí bó ṣe lè kéré tó Ọlọ́run ló tọ́ sí dodo kíkí pẹ̀lú dodo èdè pẹ̀lú dodo àsọjinlẹ̀ àwíjinlẹ̀ nínú ọ̀rọ̀ èyí tá a bá forin kọ àti èyí tá a bá fọ̀rọ̀ ẹyọ sọ ọlọ́run ló ní gbogbo ẹ̀ a kí ọlọ́run a kí a kí lórí oore tọ́pọ̀ tó ṣe fún wa àyìn adúpẹ́ fún àbàbàrẹ̀ atọrọ kẹrẹ àtìgẹrẹ fún olólùfẹ́ rẹ̀ anabi muhammadu atọrọ kẹ àtìgẹ fún dodo àwọn anabi ọlọ́run atọrọ fún dodo àwọn ẹni rẹ̀ atọrọ afọ àfáà wa atọrọ fáwọn òbí wa àtọrọ fún gbogbo olóore wa àwọn tá a gbọdọ̀ mọ́mọ́ rántí nínú bẹ́lọ̀ ọ̀hún nínú àdúrà wa àtọrọ fún gbogbo wọn a wọn mo wá kí ẹni tí ń wò mí mo ń mi nínú ọkùnrin nínú obìnrin mo kí ọba dáadáa tó ní kí atúrera wa bá pàdé lérí tafsiri tọ̀sẹ̀ yìí ọlọ́run má ṣe ní àṣemọ fún wa orí súrátù hóódì náà láwa níbi tá a ti ń tọ ọ̀rọ̀ ọlọ́run fúnra wa níbi ìtàn anabi nuhu aleyhi salatu ibi tọ́lọ́run ti ní qalu ya قد جادلتنا فاكثرت جدالنا فاتنا بما تعدنا إن كنت من الصادقين قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن أراد الله إن كان الله يريد أن يغويكم هو ربكم هو ربكم هو ربكم وإليه ترجعون أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون lẹ́yìn tí anábì nuhu ti ń jíṣẹ́ ọlọ́run fáwọn àwọn èèyàn ẹ̀ láìmọye ọdún tó ṣe wàhálà gbogbo ọ̀ràn atótónu gbogbo ọ̀ràn àwíjàre ni nuhu fi jíṣẹ́ ọlọ́run gbogbo ọ̀ràn ágúmẹ́ǹtì tó lè open mind kẹfìrí tí ó fẹ́ gbọ́ tọ́lọ́run pátápátá ló present fún wọn ẹ tún wo eléyìí náà ẹ tún wo eléyìí náà ẹ tún wo eléyìí náà nítorí wípé ọpọlọ àwọn èèyàn ò jọra wọn ọpọlọ wọn jura wọn lọ nítorí ọpọlọ tó jura wọn lọ náà ni àwíjàre kì í fi mọ lẹ́yọ̀ ọ̀kan kì í fi mọ méjì torí tí kan bá wọnú ọkàn omi ò wọnú ọkàn ẹlòmíì kódà yìí tẹ́ bá fojú di nínú àwíjàre wáàsí ìní òṣèlú ẹlòmíì láǹfààní ìní ọ̀gbọ́ tọ́lọ́hún fi tàn mọ́lẹ̀ sí lọ́kàn pé èyí gẹ́gẹ́ ló wúlò fún mi jù nínú gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ èyí ò sì lẹ́yìn ò rò pé ó lè wúlò tó nǹkan bẹ́ẹ̀ ni ìtẹ́ bá ṣe bí ìjìnlẹ̀ ọ̀rọ̀ ní ìjìnlẹ̀ àwíjàre rèé ó lè má ṣàǹfààní nínú ọkàn ẹlòmíì torí pé a dára wa kí ìlàkà ìwọ ọmọ jura wọn lọ òye wa ń jura wọn lọ ọpọlọ wa dàgbà jura wọn lọ bá a ṣe jura wa lọ níbi pàṣẹ àrísìkí tá a mọ lówó lọ́wọ́ jura wa lọ tá a máa lọ́jọ́ orí jura wa lọ tá a máa kàwé kéwú jura wa lọ bẹ́ẹ̀ náà ni làákà ìtọ́lọ̀ fún wa naturally náà ló jura wọn lọ. wọ́n ní lárúbáwá kan ọmọ lárúbáwá ìlú kan kí n mọ́ dakọ rẹ̀ kọ́ máa jẹ́ ìtìjú fún ìlú tí mo fẹ́ dakọ. àwọn asábà máa gọ̀ nílùú wọn wọ́n á ní ọwọ́ ọwọ́ pléènì fúláìtì ń lọ ìlú kan ọwọ́ àwọnú pléènì ṣe é mọ̀ pé wọ́n bá ti fún yín boarding pass nínú boarding pass yín wọ́n ti sọ nọ́mbà síìtì rẹ tó jòkó sí yóò ti wà ń bẹ̀ tó bá dẹ̀ book online o lè fúnra rẹ chúùsì síìtì tó fẹ́ jòkó sí pé wọ́n jẹ́ nìkan tó láìkí à ń jòkó sẹ́gbẹ́ wíńdò ó ti mú síìtì fúnra rẹ̀ àbò fẹ́ wà níbi tó súnmọ́ tọ́ílẹ̀tì kálukú ti àríǹjì ara wọn ẹni tí ó àríǹjì ara ẹ nígbà tẹ ti débi check-in center tí wọ́n ti ń check-in in náà wọ́n ti fún yín boarding pass tí wọ́n ti fi seat number síbẹ̀ fún kálukú ẹni lárúbáwá yìí wọ́n ti fún un ní seat number rẹ̀ tí ó jòkó sí òun ọ̀dà kan máa ń tiẹ̀ ọba wọlé nígbà tó wọlé lọ́ba lọ jòkó lérí síìtì kan tí ó rí nítòsí ní gbogbo kálukú bá ń wí fún un pé ẹni tó ní síìtì ti dé ǹdé ńlẹ̀ wo nọ́mbà tán kọ síbẹ̀ kìí ṣe nọ́mbà rẹ̀ rè àtọ́ ní síìtì rẹ̀ kó gbogbo ń tán sọkọ̀ dáhùn lóhùn èrò wa pọ̀ bìbà lé lérí kálukú ń sùn kọ̀ dáhùn ó náà lòun kọ́kọ́ débí òun dẹ̀ ti jòkó síbẹ̀ nìyẹn kẹ́lómi ọlọ́wọ́ wá bòmíì ó ní làákàyè ní ó fẹ́ dèbò ó fẹ́ darí ó fẹ́ di wàhálà òun náà ń bá wọn fa ìjàngbọ̀n tí ń pò wọn ní gbà lárúbáwá kan wá ń bẹ ń bẹ tó jẹ́ lárúbáwá bíi tiẹ̀ òun á sọ fáwọn èèyàn pé filẹ̀ filẹ̀ filẹ̀ òun mọ bó wọn ṣe bá a sọ̀rọ̀ yọ dẹ̀gbọ́ <laughs> òun mọ bó wọn ṣe bá a sọ̀rọ̀ yọ dẹ̀gbọ́ orí rẹ̀ mú wá sí lẹ́vù lárúbáwá yẹn ó sì gbọ́ tó tọ́ kí ló sọ fún un ó ní ọ̀rẹ́ wa ó sọ fún lárúbáwá ní ọ̀rẹ́ wa ṣé orí sì ti tó jòkó sí ìlú òun ló ń lọ ṣé ẹ mọ̀ pé gbogbo fúláìtì náà gbogbo ẹ̀yin tẹ́ wà nínú fúláìtì ìlú kan náà lẹ̀ ń dájú kọ destination kan náà lẹ̀ ń lọ dó ẹ̀yin kan lè ní transit ọbẹ̀ tí ìlú kan náà ní plane yóò kó yín <laughs> yóò kó yín lọ lápapọ̀ ó bí pé ìlú wo ló ń lọ ó ní mo dájú kọ Sudan mo ń lọ sí Sudan Sudan ló ń lọ síìtì tó jókòó sí yóò lọ Sudan o sórí síìtì tó jókòó sí Bangladesh ní lọ tó o bẹ́ẹ̀ lè jókòó síbẹ̀ Bangladesh ló ti bára rẹ̀ tó o bá fẹ́ bára rẹ̀ ń Sudan ní àfikọ́ lọ jòkó lérí síìtì tán kọ nọ́mbà rẹ̀ fún ọ ẹ̀ẹ́n àṣẹ bó ṣe rí nìyẹn èmi ò mọ̀ ńlọba sì dìde wọn wọn Bangladesh ó Sudan lòun lọ lọba sì dìde lérí síìtì wọn ọba lọ jòkó lérí síìtì mi ó dín dín pléènì ń bo ndodo pléènì lọ destination kan náà ni pléènì ń lọ bẹ́ẹ̀ ni ó mú rẹ̀ wá sí lẹ́vù ẹ̀ ni wọ́n ya kálukú lẹ́nu pé ṣé ẹnu tí wọ́n fi tán náà ni tó sì fi gbọ́ bẹ́ẹ̀ ni kò jù bẹ́ẹ̀ lọ ntẹ́lómi ọ̀dọ́ tí ó fi dọ̀rí ọlọ́run ọ̀rọ̀ kékeré náà ni ó lè mọ́ nídìí àwíjàre ńláńlá gbogbo ẹ̀ pátápátá wà láwọn anábì ọlọ́run mọ́ gbìyànjú wọ́n sọ yìí tó tóbi nínú ọ̀rọ̀ wọ́n sì túmọ̀ example kéékèèké kéékèèké wá wọ́n pa á lówe wọ́n ṣe àríṣe mọ̀ fún wọn gbogbo nǹkan wọ́n ṣe láti fi lè tẹ ọmọ ènìyàn lọ́rùn pé ajẹ́ iṣẹ́ ọlọ́run ọba wọ́n mú iṣẹ́ ọlọ́run ọba dógóńgó lórí ìfàtọ́lọ́run bàbá anabi Muhammad sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ yóò ní balligh ma unzila ilayka min rabbik iṣẹ́ tá a gbé fún ọ látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ iṣẹ́ yẹn mú un dógóńgó ìyẹn ni pé possible best tó o bá lè ṣe láti fi lè jíṣẹ́ yẹn ni kò fi ṣe é get to the maximum má jẹ́ kí opportunity kan ti ṣẹ́kù láti fi lè jíṣẹ́ ọlọ́run láì lò ó ló gbogbo resources ló gbogbo opportunity láti fi jẹ iṣẹ́ ọlọ́run ọba kẹ́nìkan má bàa sọ pé ẹ jẹ́ ní level tèmi ni èdè tẹ́ ń sọ ti ga jù èmi ò gbé èdè yín yé ni ńlá ti simplify èdè nítorí kẹ́ni tí ó fẹ́ tọ́lọ́hún tó jẹ́ ẹni tọ́pọlọ rẹ̀ kéré kó nu lè gbọ́n tẹ̀ ń sọ ni mo ti ṣe dúdú gbìyànjú olúwa ó jíṣẹ́ fọlọ́hún ọba rẹ̀ ó rìpọ́tù fọlọ́hún pé àwọn èèyàn mi ò gbọ́ tèmi àwọn èèyàn náà wọ́n kọ́kọ́ ń sọ pé yá Nuhu ọlọ́run ni wọ́n ń sọ fún ànábì Nuhu pé yá Nuhu Nuhu kọ́díjà dalítà náà ó ti jà wá níyànjú gbogbo nǹkan tán fi ń jiyàn náà ló ti fi jà wá yàn kọ́díjà dẹ́lítà náà gbogbo ń ta bá mú wá láwùjáre tẹ́ ẹ̀ bá gbàgbé nínú àwọn tẹ̀síìrì wa sẹ́yìn wọ́n challenge anabi nuhu wọ́n dẹ̀ criticize ẹ̀ pẹ̀lú àwọn kankan wọ́n ní o lówó lọ́wọ́ tó wa àwọn tó kó lẹ́yìn náà ará azilu náà ni wọ́n àwọn èèyàn tí ò lọ́lá ni wọ́n àwọn èèyàn tí ò jámọ́ kankan tí ò nítumọ̀ ni wọ́n wọ́n fi dúdú àwọn yẹn question ni message anabi nuhu alayhi salatu wa salam ó wá fèsì lérí gbogbo ẹ̀ nígbà tó fèsì tán wọ́n ní Khadija dálítà náà gbogbo ń tá a bá wa mú wá ní challenge láti fi criticize iṣẹ́ rẹ̀ náà ló mọ́ fèsì ẹ̀ gbogbo ẹ̀ náà ló ní ìdáhùn rẹ̀ lọ́wọ́ fa akitha rita jìdá lana àwọn àríyànjiyàn yìí ti pọ̀ jù fa akitha rita jìdá lana bí owó idé yìí náà ní ń jóun àwọn náà ń jẹ́rìí bẹ́ẹ̀ ipò ti wí dógóńgó fatina bímọ tẹ̀hìndùnà nǹkan tàmínà sọ́ọ́dẹ́kẹ́ ọba ẹ̀ sọ́kò tọ́ níṣẹ́ tó gbé dání yìí tó bá sì jẹ́ sí pé òótọ́ ni gbogbo ìlérí olúwa tó ń fi tó wa létí pé á jìyà tá a bá gbọ́ tọ́lọ́hún fàtínà bímọ tẹ àyìn dùnà ọyá lọ mú yà yẹn gan wá fẹ́ rí àṣojú nǹkan tàmí náà sọ ọ́ di kí n tó bá sùkúl dòdò ló ń sọ àti ṣetán àti jìyà ibi tó jẹ́ dé náà ti tó ẹ fi theory lẹ̀ járí practice ẹ mọ à ń gbọ́rọ̀ à ń dúró náà ni à ń dúró bínú ọlọ́run ni járí mọ́jà dúró ẹ̀ mọ́ afẹ́ rí aṣetán wọ́n sọ bẹ́ẹ̀ lẹ́nu ara wọn lọ́hùn fanabi anabi nuhu wa ń jíṣẹ́ fọlọ́run pé nínú suratu nuh ọlọ́run mo ti jíṣẹ́ fáwọn èèyàn mi mo ti sọ fún wọn dúdú àpèjúwe mo fún wọn mo fún wọn lápèjúwe rílẹ̀ mo fún wọn lápèjúwe ti sánmà anabi nuhu sọ fún wọn kí alam tara kayfa khalaqa Allahu sab'a samawatin tibaqan sẹ́yìn òwò sánmà méjèèje tọ́lọ́ ń dá tó gbé wọn léra wọn tó ṣe wọn ní ìpele ìpele wàjàlá kọ́mọ̀rọ̀ fíhìn nànúran ó tún wáá fi òṣùpá síbẹ̀ wípé kó jẹ́ ìmọ́lẹ̀ sánmà wàjàlá ṣàmṣà sirajan ọlọ́run tún wáá ní kí oòrùn tóun tún tóbi ju òṣùpá lọ kọ́ máa sí gbogbo spéèsì pàápàá ṣéyìn náà tó yín ní ẹ̀rí ni gbogbo àwọn òṣà tẹ̀sìn yìí lè ṣe bẹ́ẹ̀. wallahu anbatakum minal ardi nabata wallahu ọlọ́run kan yìí náà àǹbátakùn mìnàlá àròdìnàbàtà òun ní mú irúgbìn wá fún yín látorílẹ̀ tẹ́ fi ń jẹun ìrẹsì ẹ̀wà àgbàdo iṣu gbogbo ń tẹ̀ ń jẹ pátápátá ọba yìí ni mú wá àwọn òòṣà yìí kọ́ sùnmọ́yọ́ ìdúnkùn fi ha lẹ́yìn tó bá wá pa yín inú ilẹ̀ yìí náà ni ó dá yín padà sí wáyé kúrìjù kan ìkẹrọ ọjà náà ni ó tún wá mú yín jáde látinú ilẹ̀ láti ṣèṣirò yín wallahu ja'ala lakumul arda bisatan ẹni tẹ́lẹ̀ yìí wọn bá tún yé omi ìtúrè yìí wallahu ja'ala lakumul arda bisatan ọlọ́run ló tẹ́ ilẹ̀ fún yín ó ṣe é ní ntọ́tẹ́ ìyẹn ni pé bó ti jẹ́ sí pé ilẹ̀ àwọn scientist ní bí ṣe ló dàbí ẹyin kọ́mọ wa mì mọ́ alẹ́sẹ̀ kọ́mọ yí mọ́ alẹ́sẹ̀ bisatan tá a bá dúró lórí rẹ̀ yọ́mọ dàbí ìgbà pọ́ tẹ́ ni ó rọrùn fún wa láti rìn lìtẹ́sílùkù minha subula nfìjájá ń kó lè rọ̀yìn lọ́rùn àti mọ̀rìn káàkiri erílẹ̀ gbogbo òpópónà bẹ ọ á ní kọ́mọ̀tù jẹ́ ilé òkúta tá à ní lè mọ̀ gbẹ́sẹ̀ ń bẹ̀ ẹ ó jẹ́ sí pé ẹ olókùúta nú díẹ̀ ó níyẹ̀pẹ̀ nú díẹ̀ ká lè mọ̀ ríbi fi rìn ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ sáwọn òòṣà lè ṣe bẹ́ẹ̀ gbogbo àpèjúwe yìí ní ń sọ sí wọn nínú ọkàn ní ń sọ sí wọn nínú ọkàn ó ṣe bẹ́ẹ̀ fún nine hundred and fifty years ó ṣe bẹ́ẹ̀ kò ju oṣù òun ń tẹnumọ́ tẹnumọ́ tẹnumọ́ nine hundred and fifty years tọ́lọ́hún sọnù suratul Ankabut sí pé wà lábísà fi alifa sanatin ila khamsi ina aman one thousand years ó dín ní fifty ìyẹn pé nine hundred and fifty years lànàbì Nuhu fi jíṣẹ́ fún àwọn èèyàn tí fi ń tẹnumọ́rọ̀ tẹnumọ́rọ̀ tẹnumọ́rọ̀ tẹnumọ́rọ̀ láti lè rí iṣẹ́ Ọlọ́run ọba rẹ̀ mú dógóńgó pé kò ku ẹnìkan tí ò tí ì gbọ́ kò kú ẹnìkan tọrọ mi ò yé ẹ ó wíwí kò yé mi ni kò sí ń bẹ̀ mọ́ ọ wá ń fọ́ lọ́wọ́ ọba rẹ̀ rìpọ́tù lẹ́yìn tó jíṣẹ́ tán pé ọlọ́run mo ti pe àwọn ìjọ mi fàlámì yaziduhum du'ai illa firaran bí mo ṣe pè wọ́n pè wọ́n tó wọ́n ń sá náà ni n ò ṣe tọ́lọ́run wa inni kullama da'awtuhum litaghfira lahum ja'alu asabi'ahum fi adhanihim wàsídẹ̀rù ṣáà ń fi àbáhùn. وأصروا واستكبروا استكبارا gbogbo ìgbà tí n bá pè wọ́n kùlàmá hum tí n bá ti pè wọ́n litaghfira lahum ṣebí nítorí kó lè foríjì wọ́n náà ní fi ń pè wọ́n ja'alu asabi'ahum fi adhanihim àtọwọ́ betí àfẹ́ gbọ́n tí ń sọ wọ́n fẹ́ gbọ́ mọ́ rárá ó ti sú wọn gbígbọ́ gbígbọ́ ò tiẹ̀ ṣàǹfààní mọ́ wọ́sẹ̀ṣẹ́ òfin abahunmu atúndaṣọ borí ṣẹ́ẹ̀rì wọ́n ṣe máa daṣọ borí tẹ̀ bá gbàgbé níbẹ̀rẹ̀ suratu Hud tí wọ́n ń daṣọ borí tí wọ́n fẹ́ gbọ́tà nẹ́bù Muhammad náà wọ́sẹ̀ṣẹ́ òfin abahunmu wọ́n ń daṣọ borí wọn ò fẹ́ gbọ́ wà á sọ̀rọ̀ wà á ṣe tẹ́ kíbàrọ̀ ṣùtẹ̀ kíbàrọ̀ wọ́n takú tí pé bá ṣe máa ṣe nìyí bá ṣe bá táwọn bàbá wa ń ṣe nìyí máa lọ gbogbo ń tó ń sọ jọra wọn tó tó àmà ní fi ń tà ń ṣe kò sẹ́ẹ̀rí mọ́ nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ni wọ́n mẹ́rìí wá ná pé àwọn tí ń tẹ̀lé ọba kan wọ́n rí iṣẹ́ tiẹ̀ yìí náà àfẹ́ gbà nítorí pé màláìkà ló yẹ kó jíṣẹ́ ọlọ́run at least wọ́n mú lọ́jìkì wá mọ̀ ń dá padà fún wọn. nígbà àwọn ò rí kankan mú wá mọ́ tó kù ni pé àníbàṣe àní jáwọ́ wá rọ tí wọ́n gbọ́ wọ́n á ní fáàtì náà bí mọ́ tí àárín dùnà fẹ̀kan mú iyì ọlọ́run ọba wá ṣe bó ti sọ pé ọba rẹ níyà lọ́dọ̀ fẹ́ ni ọba gbọ́rọ̀ àyí tó fi ṣe wàhálà nine hundred and fifty years tá a gbọ́ yìí náà ṣé ò tó fàtí náà bí mọ tẹ àárín dùnà ó yà lọ mú ìyà wá nine hundred fifty years kí gbogbo ẹni bá ń ṣe wáàsí kọ́lọ́ mọ ìpè ẹ̀gbọ́ sùúrù nínú àkọ́kọ́ ẹrù tá a gbọ́dọ̀ dì nínú àkọ́kọ́ ẹrù lọ́wà kìí ṣe number two kìí ṣe number three nínú àkọ́kọ́ lọ́wà nínú àkọ́kọ́ ẹrù lọ́wà kéèyàn jíṣẹ́ ọlọ́run fún fún nine hundred and fifty years ṣe wáàsí fún nine hundred and fifty years káwọn èèyàn ní kò sọ àwọn láǹfààní àwọn ọ̀dọ́ fún nine hundred and fifty years kìí pẹ́tẹ́mi tí wàá mọ̀ fi pin tá a bá ti sọ lẹ́ẹ̀kan tá a sọ lẹ́ẹ̀mejì àlà àti àkọ́mọ̀ hújà àní àti àkọ́mọ̀ hújà gbogbo yìí ti di kèfèrí ẹ̀rí ọlọ́run láìpẹ́ yìí ọlọ́run fẹ́ sùúrù ó fẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a bá débi ọ̀rọ̀ anábì Yunus alayhi salatu wa salam a tún dára wa lẹ́kọ̀ọ́ nípa tá a bá ní aya bẹ́ńsìn yóò tún gbé wa kúrò níbi tá à ń lọ léni. anabinu anabi Yunus aleyhi salatu wasalam tó bínú sáwọn èèyàn nígbà tí ò tí ì yẹ kó bínú ẹ dákun àwọn èèyàn tó bínú sí yìí wọn àgbọ́tọ̀ lọ́hùn àwọn èèyàn tó bínú sí ọ̀tọ̀ Ọlọ́run ni wọ́n wọ́n ń takò sí Ọlọ́run lára anabi Yunus gbogbo tí ń jẹ́ fún wọn níṣẹ́ ni wọn gbà ó wá bínú sí wọn ìyà Ọlọ́run ó sì jẹ yín yìí lẹ́yìn tó ti ṣàlàyé ṣàlàyé ṣàlàyé ṣàlàyé jíṣẹ́ fún wọn ṣé ẹ mọ̀ pé ẹ káwọ́ justify ẹ pé a ó try to. pẹ̀lú ògùn ọlọ́run anábì Yunus alọ́lọ́run tún padà bínú sí ó sì padà kí àwọn ọjọ́ rẹ̀ ló fi jẹ́ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá ṣe dáwà bàbá pé èèyàn sójú ọ̀nà ọlọ́run ọba ó yẹ ká rántí pé ọlọ́run ló níṣẹ́ yìí gbàràn mi lásán làwa kò gbọdọ̀ dẹlẹ́rù àmọ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ni wọ́n gbọ́ o wọ́n gbọ́ o àfàgàn lájàṣẹ yọ̀dá wákà ó ní olùwà mo jíṣẹ́ rẹ fún wọn lájàṣẹ o olúwa o mo jíṣẹ́ rẹ̀ fún alájà àṣẹ bí wọ́n gbọ́ bí wọ́n ò bá gbà mo ti jíṣẹ́ náà bí wọ́n gbọ́ bí wọ́n ò bá gbà mo ti sọ tèmi. iṣẹ́ wa ni pé kákan deliver ẹni tó bá fẹ́ kó gbọ́ ẹni tí ò bá fẹ́ àwa ti yọ ìwọ̀ tí ń bẹ lọ́rùn wa kúrò ìpè ọlọ́run náà wà á jẹ́ ní gbogbo ẹni tí bá ń ṣe wáàsí ká jẹ́ ẹ lọ́nà tí ó sì fi wọ́n gbà á fún wọn láwíjàre kí wọ́n sọ pé ah, wọ́n fi líle mú wa láàfin gbọ́ wọ́n ń ṣépè fún wa láàfin gbọ́ṣẹ́ ìwọ ọlọ́run ọba wọ́n ti láwíjàre báyẹn a gbọ́dọ̀ fún wọn láwíjàre ló fi fà á gbogbo àwọn ànábì ọlọ́run kí wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́run yóò fún wọn wàásíyà ó fún ànábì Musa wàásíyà pé ọ̀dọ̀ Fìràwọn náà ló ń lọ yìí bá débẹ̀ kúlà lahu qawlan layyinan ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ bá a sọ ká lè láwíjàre kọ́ wọn bá a sọ pé ẹni mi ni òjé ń gbọ́ torí ìran lọ́balọ́ba ò nífẹ̀ẹ́ àrífín ẹni tó wáyé kí ẹ fi pẹ̀lẹ́kùtù bá sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ fi líle bá a sọ̀rọ̀ tọ́lẹ̀ fún láwùjáre pé wọ́n fi pẹ̀lẹ́ bá mi sọ ni tán bá fi pẹ̀lẹ́ bá mi sọ yóò yé mi wọ́n ń bú mi ni wọ́n ń bà mí ló kọjẹ́ ni ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ fún ẹ ṣàlàyé fún ẹ̀kẹ́ lè láwùjáre lọ́dọ̀ ọlọ́run báyìí pé àríṣẹ́ rẹ jẹ́ bó ti fi ajẹ́ gẹ́gẹ́ anabi nuhu aleyhi salatu wa salam òun náà já dálà òun náà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé fún àwọn tí òye wọn tó bá rú wọn lójú ńlá ayé wọn ńlá ayé wọn ó ṣe bẹ́ẹ̀ fún nine hundred and fifty years kò jẹ́ oṣù òun ẹ jẹ́ adára lẹ́kọ̀ọ́ díẹ̀ nípa nǹkan pè ní aljidal ìmọ̀ ṣe àríyànjiyàn nítorí pé àwọn nọ́ọ̀sì nínú alukur'an ń bẹ tó ní àmúkámọ́ ṣàríyànjiyàn àwọn nọ́ọ̀sì ń bẹ nínú hadith tó ní àmọ́ ṣàríyànjiyàn àṣẹ̀rá àwọn nọ́ọ̀sì tó ní kò sábúrú ń bi àríyànjiyàn anabi sallallahu alayhi wa sallam sọ pé nínú hadith tí wọn lábúrò rẹ̀ rà gbà wá imaamu ahmadu gba hadithi náà wá àti abu dawud àtàwọn míì nínú afa aladis wọn là nabi sallallahu alayhi wa sallam sọ pé alimiro ofil kur'ani kufurun alimiro ofil kur'ani kufurun ká máa ṣàríyànjiyàn nídìí alukur'ani ọlọ́run ló sọ báyìí eléyìí làwọn á dì mú àwọn kan náà tún ah, ọlọ́run náà ló sọ báyìí eléyìí làwọn á dì mú èdè kílé tó wá sọ báyìí kílé tó wá sọ báyìí kẹ́ máa forí alukur'ani gbára wọn anabi ní kúfurun kò ní pẹ́ kò ní jìnnà tí ó fi lé dédi kúfuru ntẹ́ ń ṣe yẹn kò ní pẹ́ kò ní jìnà tí ó fi sun yín dé di àìgbọ́lọ́wọ́n ọba gbọ́ ẹ̀ di kẹfìrí tẹ̀ bá sọ̀rọ̀ ńbẹ. lójú ayé anabi sallallahu alayhi wa sallam táwọn sahaba bá ti ń fa ọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́ kì í pẹ́ tá anabi wọn fi bínú bóyá wọ́n ń fa nǹkan kan pa alukur'ani nípa kádàrá tí wọ́n mú ajẹ́lẹ̀ mú àyàwá títọ̀ ń mú àyàwá anabi àmọ́ bínú nítorí pé tí wọ́n fẹ́ ká derive nínú mẹ́síjì alukur'ani kọ́ nìyẹn. wàlẹ́dínà àmàlẹ́dínà fi qulubihim zaygun àwọn tí líle bá ń bẹnu ọkàn wọn tí wọn ò ní tọ́lọ́ ń ṣe fayetabi'una ma tashabaha minhu àwọn tó bá rújú ń bẹ ọlọ́run láàmú ama má fa àwọn kankan síbẹ̀ afẹ́kọ́ tashabaha kọ́ máa fún yín yín wò fi qulubihim zaygun àwọn tí kí ni kọ́kọ́ bá ń bẹ nú ọkàn wọn sọ́lọ́run fayetabi'una ma tashabaha minhu àwọn yìí bá rújú yẹn ni wọ́n máa lépa káàkiri wọ́n máa tẹ̀ pé nínú tí wọ́n kà sí inú tá a gbọ́dọ̀ <laughs> tá a gbọ́dọ̀ mọ́nú ẹ̀sìn táwọn kan kà sí gbàǹkọ́gbì lọ́ọ́lọ́ọ́ báyìí ni níbo lọ́lọ́run wà ṣé sánmà ni àbí nbí kan ó ní Ìmámù Junaid dá lóhùn wọ́n ń béèrè pé wà mọ́ sọ fún ọ ó ní wà báyìí júwe ibi fún fẹ́ mà rẹ ó ní nígbà tí ó gbọ́ wá sí lẹ́nu mọ́mú Junaid kí ló ṣe ó padà bẹ̀rẹ̀ sí ni máa sunkún so ntọ́ necessary tó yẹ kó mójútó nú ẹ̀sìn rẹ̀ ni mọ́mú Junaid fi dá lóhùn pé huwa bilmirsod ọlọ́run lúgọ̀ ọ fẹ́ bọ́ wí ọ̀dà kẹ́mbi tọ́wà ọ fẹ́ bọ́ wí ọ fẹ́ fìyà gbogbo iṣẹ́ rẹ̀ àtọ̀rọ̀ rẹ̀ tí ọ̀dà tó ń gbáyé ṣe ń palẹ̀ máa ti bọ́ wí ń bi tọ́wà ìyẹn ló yẹ kó o máa fojoojúmọ́ rẹ ronú sí ipe bó o ní ṣe bọ́lọ́wọ́n bá mi pàdé àwọn tó bá jọmọ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ tó yẹ kó mójútó òun ló ní priority kìí ṣe kó o máa wá nítorújú káàkiri nínú ẹ̀sìn níbi àti ìyàwó ni pé àdìsí ànábì tó ní àlùmírà òfin kùránì kúfùrùn ká máa wá mú nítorújú káàkiri nínú alukùránì nínú àdìsí ká máa lárí gbogbo ẹ̀ mọ́ra wọn kúfùrùn kò sígbà tí ò ní léèyàn dé di ìwà kèfèrí. alimami al afa àgbà dáadáa ní ilẹ̀ Syria tí ó jẹ́ kan nínú àwọn senior scholars Islam ó ní ìdá àràdà Allahu bi qawmin ó ní ó tẹ̀ létí kìí ṣe òun náà lọ́lọ́rọ̀ yìí ó ní nínú ọ̀rọ̀ tóun náà dáyé bá tọ́ráfà tá à ń sọ yìí wọn ló bá àwọn kan mọ́ ní ó bá sàábí ibn Malik kọ́ aláyé ọba aláyé ẹ àmọ́ èyí tó fẹsẹ̀ nílẹ̀ jù ní pé ìkànnì àwọn àti ni bá àwọn tí wọ́n bá àwọn sahaba láyé ni pé idha arada Allahu bi qawmin sharran àwọn ìjọ tí Ọlọ́run bá ti fẹ́ aburú fẹ́ ìjọ tọ́lọ́run bá fẹ́ hàn lémọ̀ tó bá fẹ́ pa wọ́n rẹ́ tó bá fẹ́ bá wọn wí ẹ alizama humul jadala yóò wá ní kó jẹ́ sí pé ní tí ọ̀rọ̀ wọn lọ́rùn jù nú ẹ̀sìn ni àríyànjiyàn ẹja lọ bá ẹja lọ ẹja kó ẹ̀rí lọ bá ẹja inú òun náà kó wá fún wa ẹja lọ ti debate ẹja lọ ṣe mọ̀nàkọ́ṣà ẹja lọ ṣe ìyẹn ni wọ́n nífẹ̀ẹ́ sí jù wàmọ̀ náà humul amala yóò wá deprive wọn ní àti ṣiṣẹ́ níbi àjiyàn àjiyàn àṣàtótónu mo fẹ́ kí tèmi ó lékè mo fẹ́ kí wọ́n mọ̀ kí mo mọ̀ kí ó ju lágbájá lọ kò ní lè dìde ṣe tàhájùdì mọ́ ẹ kò ní rántí gbá àwẹ̀ mọ́ kò ní rántí ṣe nàwáfìlù mọ́ kò ní rántí ṣọ́ ahọ́n rẹ̀ níbi ọmọlúwàbí àwọn mùsùlùmí nítorí pé kí tiẹ̀ ó lè lékè yóò ó ní láti bú yín gbogbo ìran nǹkan pè ní ìjà ni nígbà tí ìjà bá ti délẹ̀ kò bá jẹ́jẹ́ ẹ̀sìn kò bá jẹ́jẹ́ ayé ń pé àjọ ń fa ọ̀rọ̀ mọ́ra wa lọ́wọ́

wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé ẹni tó béèrè lọ́wọ́ rẹ̀ ń jẹ́ haitham ibn jamil kánú amakiw rẹ̀ alimamu ibn abdulbari ló fi ọ̀rọ̀ yìí sínú temhid ó ẹ sọ́rí nínú tíra rẹ̀ ẹ ẹ jamiu bayani fadlil alim ó ní wọ́n sọ fún Imam Malik ọkùnrin tá a dákọ̀ yìí sọ fún Imam Malik pé arọ́jùlù yẹkùnù aliman bi sunna ẹni tó bá jẹ́ onímọ̀ sunna ẹni tó jẹ́ onímọ̀ sunna yakunu aliman bi sunnati ayu jadilu anha ṣé ó lè máa dìfẹ́ǹdì súnà yẹn pẹ̀lú kọ́ máa báwọn yẹn jiyàn máa fa wàhálà pẹ̀lú àwọn yẹn káàkiri máa Málíkì ni la kọ́dọ̀dọ̀ dáhùn ò bẹ́ẹ̀. wàlákin yukhbiru bi súnà n tó lè ṣe ni pé kó máa fáwọn yẹn ní làbárì nípa súnà kó kàn sọ fún wọn kó deliver message yẹ máa Málíkì ni ntẹ́mi rí sí ntẹ́mi rò pé ó yẹ kó jẹ́ṣẹ́ rẹ̀ nu. fa in qubilat minhu tábà gbà lọ rẹ̀ báríkà lẹ́yìn tó ṣàlàyé wà ilà sákà tí wọ́n bá ti gbà lọ́wọ́ rẹ̀ kó dákẹ́ tí wọ́n bá gba mẹ́sẹ̀gì yẹn lọ́wọ́ rẹ̀ bàríkà tí wọ́n bá ti gbà lọ́wọ́ rẹ̀ dákẹ́ àmọ́ pé àṣà wa máa jiyàn àmọ́ fàǹtìpá yìí náà ni Imam Malik ní èmi ò rí sí i ó sọ̀rọ̀ yìí ẹ ẹ Abu Umar ibn Abdul Bari kó ti níbi ọ̀rọ̀ yìí nínú tírà rẹ̀ tó pè ní Jami'u Bayanil Ilmi wa Fadlihi tírà tí ó gbajúmọ̀ anabi sallallahu alayhi wa sallam nínú hadithi tí Abu Umama kanu asabi anabi tọ́gbà wa látọ̀dọ̀ ànábì ó ní wọn là ànábì ní ma dalla qawmun ba'da hudan gbogbo ọ̀nà tẹ́ ẹ bá rí i pé wọ́n sọnù nínú ìjọ lẹ́yìn tọ́lọ̀ ti fi wọ́n mọ̀nà tí wọ́n padà dé ní àná rí i wípé rí i pé àríyànjiyàn lọ́kọ́kọ́ jara wọn níyàn wọn lọ lọ́tọ̀ọ̀tọ̀ wọn pinra wọn yẹlẹyẹlẹ àríyànjiyàn ò ṣe kí ni kódà nínú ẹ̀sìn tàtúrà dísà nábì tí mọ́mù Tirmidhi gbà tó ẹ ana ẹ ana zaimu bibaitin fi rabadil janna èmi ní soni dúró èmi ní garanti fún ọ ilé kan ní dẹ̀ndẹ̀lẹ̀ àlìjẹ́nà liman taraka aljidala wa in kana muhiqqan ẹni tó bá fi àríyànjiyàn kalẹ̀ kó bá wà lórí òtítọ́ kó bá jẹ́wọ́ lọ right kó wá ní á ah, mi ò ṣe case mi ò ṣe wàhálà mi ò fa wàhálà mi ò fa wàhálà mi ò fa jẹ̀bẹ̀rẹ̀ ẹni tó bá ju ìjàngbọ̀n lẹ̀ tí ó fà kódà bó bá tiẹ̀ right ẹ bá lè ṣe bẹ́ẹ̀ mo promise rẹ̀ lálìjẹ́nà yẹn ni pé màá garanti fún un pé yóò rí àlìjẹ́nà wọ̀ sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ náà látú ara àwọn ẹ̀rí tọ́pọ̀ nínú Qur'an àti hadith tọ́tọ̀ wa ń kà í pé àtúlẹ̀ jiyàn àtúlẹ̀ jiyàn ṣebí kan là ń sọ pé anabi nuhu alayhi salatu wa salam ṣe yìí pé tí ń sọ fáwọn àwọn ọjọ́ rẹ̀ ń sọ fún pé yá nuhu kọ́díjà dàlítàná nuhu ti jà wá níyàn púpọ̀ fàákìfàrtají dáálánà tó o sì si o ti ja ìyàn yẹn débi tí èèyàn lè jiyàn dé odò tó tónú lè dé náà ló ti wí ọ̀rọ̀ dé yìí fáàtì náà bímọ tẹ̀yìn dùnà ó yá lọ mú promise tí òun lè rí wá ń kọ́ lọ́wọ́ jẹ wá ń yà ìyẹn lọ́kàn báyìí anabi ibrahim aleyhi wa òun tí ọlọ́run bá sọ nínú alukur'ani pé alamtara ilà lẹ́bí hajja Ibrahima fi rabbihi orí ni àbórí ẹni tí ń ja Ibrahima níyàn lọ́jọ́sí ọba tí ń ja Ibrahima níyàn lọ́jọ́sí fi rabbihi nípa ọlọ́run ọba ana ataahullahul mulka nítorí nkọlọ̀ ń dá lọ́lá ìdíkàlà Ibrahim rabbi alladhi yuhyi wa yumitu Ibrahim sọ fún pé ọlọ́run ọba tèmi òun lọ́ba tí ń yé ni tí ń pa ni. kọ́lá àná òhìn ìwà omi tó ó lèmi náà lè pa ni mo lè yé ni. wọ́n ló mú èèyàn méjì kan wá ó sì pa kan ó sì fi kan lé oníṣẹ́ mi náà pààyàn mo yèèyàn kọ́hùn. kọ́lá Ibrahim Ibrahim tún mú argument mi wá. fa inna Allah ya'ti bi shamsi min al-mashriqi ọ̀dà oòrùn ọlọ́ọ̀ni ni ọmọ ẹ̀yọ́ ń bi títí ń yọ yẹn fati bi amina lemagiri bi ọya ìwọ ni kọ́ ma yọ̀ nbi títí yọ kọ́lọ̀ yọ̀ fabuhita alladhi kafara wa Allahu la yahdil qawma zalimin làṣírí bá tú lójú bá ti kèfèrí Allahu la yahdil qawma zalimin ṣe dìbẹ́tì lòun náà ṣe yẹn ìfọ̀rọ̀wọ́rọ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀ anabi Ibrahim ṣe bẹ́ẹ̀ Musa náà ṣe bẹ́ẹ̀ níwájú Fìràwọn náà nígbà tí Fìràwọn náà kọ́kọ́ ń ṣe bí èèyàn tó nice tó ń ṣe bí ẹnìkan tó nífẹ̀ẹ́ dialogue tí ń sọ pé wàá mọ Rabbul Alamin mo fẹ́ kẹ́ júwe ta ní jẹ́ Rabbul Alamin náà fún mi ẹ introduce ẹ sí mi ọba tẹ́ ló dá ayé ó dá sánmà àtìlẹ̀ mo fẹ́ mọ̀ anabi musa wa ń dá lóhùn ń dá lóhùn wọ́n jọ ní dialogue ama rabbukuma ya musa qala rabbuna alladhi a'ta kulla shay'in khalqahu thumma hada ń júwe ọlọ́wọ́n ọba fún qala fama balul qurunil ula fìràwọnà tún béèrè béèrè bí ẹni tí ọmọ ti ń ṣe èké ó dà kí wàá ní gbogbo àwọn ìjọ tó ti ṣáájú tó ti kú lérí ẹ̀sìn tí èṣe ìsìláàmù wọ̀nyí ẹ̀ẹ́d bó lọ́lọ́run ó ṣèdájọ́ wọn qala ilmuha inda rabbi fi kitabin la yadillu rabbi wala yansa wọ́n jọ ní dáálọ́gì ní àárín wọn kódà ọlọ́run tó wá pàdé muhammad láṣẹ ní alukur'ani sallallahu alayhi wa sallam ní wajadilhum billati hiya ahsanu jà wọ́n níyàn pẹ̀lú ntọ́dà jà wọ́n níyàn lọ́nà tọ́dà ọ̀nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀nà tìjú ọ̀nà rẹ́spẹ́kìtì ni kó o máa fi bá wọn ní dialogue ìyẹn ni pé tí wọ́n bá ti ń gbé ìrújú ẹ̀sìn wa máa dá padà fún wọn lọ́nà tọ́dà lọ́nà tí ó fi yé wọn nítorí pé interest rẹ ni kí wọ́n mọ̀nà ntọ́wákù ni pé tán bá gbé nǹkan kan wá nínú ideology kan àbí ìròrí kan àbá idea kan àbí any thought kan ní kọ́ ọmọ engage wọn kọ́ ọmọ jẹ́ kí engagement yẹn hàn yìí pé orí lè fẹ́ kí wọ́n mọ̀nà kì í ṣe pé nítorí kí iyì wọn lè wálẹ̀ àbí kó dúró lè tì wọ́n àbí kọ́lọ́ ń lè sọ wọ́n dẹni àná àbí ìyẹn kọ́ ni kọ́ jẹ́ interest rẹ̀ kódà nẹ́bi tún prove empirically jẹ́ pé kèfèrí tó bá gba Islam tó bá ti jẹ́ àbí kó tó gba islam wọ́n tún máa ń make sure pé lẹ́yìn tó gba islam yẹn tán náà wọ́n tún fi ìyẹn fún un ó ṣe bẹ́ẹ̀ fún abu sufyan mandakala dara abi sufyan fahuwa amin níjọ fatiu maka. olórí ní olórí nínú àwọn àgbà tó kù ní mọ́kà ní ọwọ́ àǹjọ́ náà nígbà táwọn anábì kógun débẹ̀ tí wọ́n wọ bẹ̀ tí ó di pé lórí ara mọ́kà náà ti sọ̀rẹ́ndà anábì wa ń sọ pé mandakala dara abi sufyan fahuwa amin ẹni bá rí bí sáwọ ilé abi sufyan a ní fi ẹnìkankan ò ní fọwọ́ aburú kan sẹ́yìn kóun náà gba ìyẹn pé ẹ mọ̀ bọ̀ wá lèmi ẹni tó bá ti wọnú lèmi ẹ̀hẹ́ ó ti wà covered ànábì fi ìyẹn pọ́n lé ó fi ìyẹn bàbá rẹ̀ tóró òun la ṣáájú ó gbé ìran tẹ́ni tó bá ti já ṣáájú bẹ́ẹ̀ bá jíṣẹ́ ọlọ́run ọba fún un kìí ṣe pé nítorí kí ìjà ṣáájú rẹ̀ ó lè wálẹ̀ nítorí kó lè mọ̀nà ni nítorí káànú ọlọ́run ọba ó lè lé e bá wọ́n nírú àwọn tó bá jọmọ́ àríyànjiyàn tó bá jó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí pé kò sáburú ń bẹ àwọn ẹ̀rí rẹ̀ nínú Kùránì àwọn ẹ̀rí rẹ̀ nínú hadith anabi sallallahu alayhi wa sallam táàtù máa sọ fúnra wa yìí Abubakar radiyallahu ta'ala anhu òun àti Umaru jọ ṣe dìbẹ́tì lórí ọ̀rọ̀ akókòrá níjọ akókòrá níjọ wọ́n jọ fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ wọ́n jọ fi làákàyè wé làákàyè wọ́n jọ yára wọn ní làákàyè nígbà tá Abubakar ń sọ kí òun ò rí sí anabi ọ̀dán wò ah anabi ọ̀dán wò ní kuraani yìí o anabi ọ̀dán wò yìí tó sì sọ̀kalẹ̀ gbẹ̀yìn sọ̀kalẹ̀ anabi sì tún around thirteen days kó tó kú ètò tí ọba kójọ ni yóò ti pàṣẹ pé ká kójọ àwọn olè dẹ́ńtà nẹ́bí òdánwò wọn ò lè ṣe o ẹ̀yin wọn rú wa ń try láti convince ẹ̀ pé a ní ìdíkíní a ní bùkátà sí ìwọ náà wò nǹkan báyà kọ́ pa àwọn tọ́ha ti ń kú tó náà fi wá rò pé ẹ̀jẹ̀ àṣẹ tí wọ́n mọ̀rù ni a ṣe yìí bẹ́ẹ̀ ni Sayyidina Ali radiyallahu ta'ala anhu òun náà dìbẹ́tì pẹ̀lú àwọn khawarij àwọn tó yarí tí wọ́n láwọn tẹ̀lé mọ́ tí wọ́n láwọn gbọ́rọ̀ sólórí mọ́ àwọn ọ̀gbọ́rọ̀ sólórí lẹ́nu mọ́ ń pé olórí mùsùlùmí yẹn Sayyidina Ali àti Muawiya àwọn ṣe àwọn àwọn pa àwọn méjèèjì tì àwọn méjèèjì ò fòfin Ọlọ́run dájọ́ ó ṣe dìbéètì fún wọn pẹ̀lú alukur'ani nfa alukur'ani bá wọn sọ̀rọ̀ pé alukur'ani tẹ́lẹ̀ ìgbàgbọ́ yẹn náà n pé gba nǹkan mi gba alukur'ani ni alukur'ani yẹn náà ni ó dájọ́ láàrin mi àti ẹ ṣí wo ẹ wo nǹkan báyìí ń bẹ ẹ wo nǹkan báyìí ń bẹ. bẹ́ẹ̀ ni Ibn Abbas radiyallahu ta'ala anhu sàbí pàtàkì òun náà dìbéètì àwọn khawariji so ìyẹn ló jẹ́ àmọ́ pé dìbéètì nǹkan tọ́tọ́ ni nínú Islam èyí tá nẹ́bí ń pa àgbọ̀dọ̀ ṣe èyí tí wọ́n láà gbọ́dọ̀ ṣe òun nìyí tí yọba ti jẹ́ sí pé kìí ṣe ń pẹ́ fẹ́ ti torí kó o tó lè lékè ṣe ẹ kàn fẹ́ fi jàjàgbara ẹ kàn fẹ́ máa fi wáwá wí àbẹ́ ẹ fẹ́ fi jà bí ìtọ́ bá síbi ìjẹgbọ̀n àwọn yẹn láàfẹ́ àmọ́ ìtọ́ bá yẹ pé ah, opinion mi yìí mo rò kó dáa ìwọ náà sì rò kó opinion tiẹ̀ dáa ó yá jẹ́ àjọ méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn ká gbé wọn ká fi wọn gbára wọn báyìí èmi àti ẹkọ la ní problem opinion méjèèjì ni wọ́n jọ ní issue àwọn àjọ gbé méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn á fi wọn gbá ara wọn báyìí èyí tó bá wá lékè ńgbà náà àtèmi àti ẹ àjọ wa tẹ̀lé èmi ò ní intention pé èyí tó bá ti lékè la fẹ́ tẹ̀lé ọ̀nà ọmọ là ń wá wọn náà ní intention pé èyí tó bá lékè la fẹ́ tẹ̀lé ọ dúdọ̀ gbé intention pé o fẹ́ impose opinion rẹ lémi lérí wá pé mo fẹ́ lọ fi tí ò yé ọ gbọ́dọ̀ gbé intention wa o ti jọ rẹ lójú báyẹn jádàlú lọ bá wa èyí tí wọn ò fẹ́ á ṣe àmọ́ hiwar dialogue munadhara ń pé kájọ eh, debate fi opinion hàn ra wọn Eyi tí wọ́n ló tọ́ yìí èyí ẹni pé ó gbé opinion tiẹ̀ kalẹ̀ kò gbọdọ̀ jọ ọ́ lójú èmi náà ó opinion tèmi náà kalẹ̀ á wà ní Chinese wall láàrin èmi àti opinion mi ìwọ náà Chinese wall láàrin ìwà àti opinion rẹ tí n bá na opinion rẹ ni na opinion rẹ lasan mọ̀ ń bá wí mọ̀dẹ̀ gbọdọ̀ ṣe ṣe tí ó convince tó bá jábúrò fún mi ẹ̀tọ́ àbúrò màá máa ṣe fún ẹ tó bá jẹ̀gbọ́n fún mi màá máa fún ọ ní àpọ́nlé ẹ̀gbọ́n tó bá jọ̀rẹ́ mi màá máa fún ọ ní àpọ́nlé ọ̀rẹ́ tó bá jẹ́bí mi kò ní tìtorí ẹ̀ jíkẹ́ bí ọ̀dà gbogbo ìwọ ọmọ ìyá tẹ̀sìn ọmọ ìyá àtayé pátápátá màá ṣe fún ọ kódà màá tún ṣe ju ibi tó lérò lọ tó fi mọ̀ pé ọ̀rọ̀ tá à ń fa ọ̀tọ̀ relationship ọ̀tọ̀ opinion rẹ ni mò ń nà lẹ́gbàá kì í ṣèwọ ni mò ń ó ní problem pẹ̀lú mi opinion rẹ ló ní problem pẹ̀lú mi bẹ́ẹ̀ l'opinion tèmi náà ṣe rí sí tiẹ̀ náà a máa fi méjèèjì gbára wọn báyìí àwa méjèèjì ó jọ máa wá ní intention pé èyí tó bá ti jẹ́ òótọ́ ọbẹ̀ la fẹ́ kó fojú hàn tó bá dẹ̀ ti fojú hàn ilé mi rè ó tẹ̀lé irú àwọn dìbéètì tí mo jẹ́ ká dọ̀rẹ́ nìyẹn irú àwọn dìbéètì tí mo sọ wá di alájọṣe nìyẹn àmọ́ dìbéètì pé mo fẹ́ fi tí ò yí ọ yí ọ wo lódò yìí wọ́tọ̀ ọ̀dà kan mọ̀ yìí kí ló yí ọ wọ́tọ̀ fẹ́ bẹ́sìn ọlọ́run ọba jẹ́ yìí wọ́tọ̀ ẹ gbogbo àníyàn rẹ pátápátá mo ti mọ̀ ẹ̀yin tẹ́ sábà máa rí bí àwọn tó bá ti jọ mọ́ ìfọ̀rọ̀wọ́rọ̀ ẹ̀sìn nu ìmọ̀ tọ́ bà níyàn rẹ̀ reason tí ó fi kéwú reason tí gbogbo ẹ̀ ní mọ̀ tọ́ bọ̀ ní mọ̀ pé mo mọ̀ wọ́n ò ti torí ọlọ́run kéwú náà wọ́n tó ẹ́ sùkò ń bẹ̀sìn ọlọ́run ọba jẹ́ ni wọ́n ẹ́ sùkò ìfẹ́ inú ló ń tẹ̀lé wọ́n tó ẹ́ sùkò kíní kan ní ọmọ alẹ́ bẹ́ẹ̀ lé ẹ̀ ẹ dákun ṣe irú dìbẹ́tì bẹ́ẹ̀ lè yí di nǹkan rẹ̀ irú bẹ́ẹ̀ ni wọ́n ní amọ̀ dìde ẹ̀ gbogbo yìí ta kàṣáájú nínú hadith àtọ̀rọ̀ àwọn àfọ̀ mímọ̀ tí mọ́ Málíkì sọ pé irú àwọn dáálọ́gì bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ ṣe irú eléyìí ni wọ́n rí fáàsì ń jọ́nà ṣé kí wọ́n mọ̀ jiyàn jiyàn jiyàn jiyàn wọ́n ní kódà torí pé yóò ba ẹ̀sìn jẹ́ yóò dẹ̀ jẹ́ kọ́kàn yín ó lé yóò sọ yín dọlọ́kàn líle ńgbà tán bá ńgbà tán bá fẹ̀yìn rẹ lélẹ̀ níbi dìbẹ́tì wọ́n náà padà lọ́lé ó tún lọ tún ara mú ọwọ́ awá ẹ̀rí káàkiri ọwọ́ asọ́tún ọwọ́ asọ́sì ṣètánì náà ràn lọ́wọ́ ńbẹ̀ pé ṣètánì bá ti rí i pé ó ti kù ipò ń jà fúnra rẹ̀ personality àti pé kọ́mọlúwàbí mi ọmọ wálẹ̀ ńlọ́kù tí ọ̀ fún ṣètánì ọwọ àrùn lọ gidi lórí ẹ. ọ̀ wà padà lọ ìpadà lọ tó bá padà lọ pé wọ́n fẹ́ fèsì kì í ṣe torí ọlọ́run mọ́ kì í ṣe nítorí kí ti di nítorí kékè ẹ mi ẹ dojú yìí mi ẹ mi ló gbé làwọn tó takò táwọn náà rí ní ìgbéraga náà kó sáwọn náà lọ́kàn pé ẹ̀rí a ti fọ́ lẹ́nu dànù ìfọ́ lẹ́nu burúkú la kó ṣe un <laughs> ṣé ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run náà lẹ bá débi ń pẹ́ ń fọ́ra yín lẹ́nu ẹ̀hẹ́ ẹ̀ tì pé eléyìí ṣètò kìí ṣètò ọlọ́run mọ́ èyí tí wọ́n ní àmọ́ ṣe tán ní òun àwọn ni wọ́n ní ká kákìyèsí tábà ṣe á dìbẹ́tì ara wa á fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ á gbé ìlàkàì sẹ́gbẹ̀ẹ́ ìlàkàì alikiyama wa lè bàjẹ́ látara bẹ́ẹ̀ àmọ́ pé ká dìbéètì fúnra ẹ̀ nínú ẹ̀sìn wọn ni kò sí ní tó burú mbẹ̀ nítorí pé a jẹ́ kí nígbà táwọn èèyàn bá lópinion ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́ ẹ̀ bá fún wọn ní ààyè láti bára wọn pàdé láti gbé àwọn opinion yẹn ara wọn èyí tó bá rọ́ǹgì ńbẹ àti èyí tó ráìtì ẹ̀ ní dààmú òkèrè òkèrè lẹ́mọ̀ méjèèjì síra wọn tán bá wọn bóyá tó bá gbọ́ níta ni pè ní dìbéètì tó bá bá làákà ìmú nìyẹn ẹnìkíní ọgbọ tẹnìkejì nítorí ẹnìkíní yẹn ó mú tiẹ̀ wá nítorí kẹnìkejì ó lè rí i pé bóyá àwọn nǹkan tó pọ́sibù ní dítẹ́ẹ̀lì tó bá pàdé rí nínú opinion mi mo fẹ́ ṣàlàyé ẹ̀ fún ọ mo fẹ́ kó rí i tán ẹnìkejì yẹn náà intention pé mo fẹ́ rí opinion rẹ dáadáa lòun náà gbé wa mo á fẹ́ fi tèmi náà hàn kó lè rí dáadáa àwọn méjèèjì ọwà jọ bí opinion yẹn sẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí ẹnìkíní ọmọ ajẹ́wọ́ tó bá bá nǹkan tí ó bá pàdé wọn á ah, mi ò rí nǹkan báyìí rí ẹnu rẹ mo ti ń kọ́kọ́ ń gbọ́ màá tún ṣe further research lórí ẹ̀ ẹ ti mọ̀ pé àwọn eléyìí ọlọ́run ni wọ́n wá wá síbi dìbẹ́ẹ̀tì yìí òtítọ́ ni wọ́n wá wá síbẹ̀ kìí ṣe ẹnìkan tó ti di ọkàn rẹ̀ pa tó ti ń pé ibi tí mo wà ní ibẹ̀ náà màá máa wà lọ gbére ìwọ náà ti di ọkàn tiẹ̀ náà pa ẹjọ́ wá pàdé ara yín ẹ̀fẹ́ jà ní ẹ̀fẹ́ jà ní kìí ṣe pé ẹ̀fẹ́ yára yín ní ìlàkàyè ọlọ́run àmọ́ àwọn sábà equip àwọn ànábì ọlọ́run gbogbo àwọn òjíṣẹ́ tí ó bá jíṣẹ́ ọlọ́run ọlọ́run mọ́ equip wọn pẹ̀lú ìlàákàyè tó lè debate ìlàákàyè tó mèsì ọ̀rọ̀ torí ká mèsì ọ̀rọ̀ nínú ẹ̀bùn tọ́lọ́mọ bọ́mọ ènìyàn ni o nínú ẹ̀bùn rere tọ́lọ́mọ bọ́mọ ènìyàn bàdíhà ní lárúbáwá ń pè kíyàn mọ èsì ọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló tọ́ sí àsìkò kọ̀ọ̀kan kó lè tètè ronú kó lè tètè process information wọ́n ní Sayyidina Ali radiyallahu ta'ala anhu ẹnìkan wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ẹ̀ẹ́ ẹni ọlọ́run ó ṣèṣirò gbogbo àwọn ẹ̀dá àwọn ẹ̀dá pọ̀ gan o ẹ wá wo iye àwọn èèyàn tó ti kú ẹ wo iye àwọn èèyàn tá à ń gbélé ayé lọ́wọ́ ẹ tún iye èèyàn tí ó wá sí ilé ayé bílíọ̀nsì tí ò ló ń kà ní bó lọ́lọ́run gbogbo wa lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà láì jẹ́ òtútù ẹ mọ tí mo fi dáhùn ó ní bò ní ṣe ń ẹ̀mú fún gbogbo wa lẹ́ẹ̀kan náà ara wọn ó ń tọ̀hún irú ìta anabi ibrahim aleyhi salatu wa salam náà pé ṣé wọn náà lè mú òrùn wá láti ibi tó òrùn ti ń wọ̀ kó yọ níbi tí <laughs> ẹyin ti ń wọ̀ ó ń tọ̀ náà dá akẹ́kọ̀ọ́ mọ̀ ní tí ó èsì ọ̀rọ̀ nìyẹn wọ́n ń pe lárúbáwá kan ní mutanabi ìkan nínú àwọn akọni lárúbáwá ni ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n lẹ́nìkan sọ fún ẹnìyẹn fẹ́ insult ẹni ó ń tọ̀ wá sọ fún kí á ah, lẹ́ẹ̀kan tó kọ́kọ́ yọ tó ń bọ̀ wá kóńtù adúnnù kàmúrà àtàn obìnrin mo kọ́kọ́ pè ọ́ <laughs> kéèyàn sọ fọkùnrin pé o sì wá kọ́kọ́ dàbí obìnrin lọ́ọ̀kan mùtànábí wàá fèsì ẹ̀ lẹ́ẹ̀kan ó ní a nígbà tẹ́mi náà kọ́kọ́ náà lọ́ọ̀kan o sì wá dàbí ọkùnrin <laughs> ọkùnrin làwọn méjèèjì tí wọ́n jọ ń sọ̀rọ̀ ó nígbà tẹ́mi náà rí wọn náà látọ̀kan ọkùnrin lọ kọ́kọ́ jọ ìyẹn ni pé nígbà tó wá mi tó wá aláìsíkè obìnrin lásán ni wọ́n pè ní al-Mughira ibn Shu'ba ẹ̀ẹ́ Sayyidina Umar radiyallahu ta'ala anhu lásìkò kìláfà rẹ̀ ó fi Mughira jẹ bí gọ́vẹ́nà fún ilẹ̀ Bahrain ó ní kó máa báwọn ṣiṣẹ́ Bahrain gbogbo ará Bahrain tó bá lówó lọ́wọ́ ọwọ́ rẹ̀ ni wọ́n máa sanwó zakasi ọwọ́ strict mọ́ wọn gan níbẹ̀ débi pé kéé ṣẹ́wọ́n gbà pé yẹn gba tax ẹ̀dẹ̀ mọ́ pé àwọn kan máa ń fẹ́ sá fún ìjọba tí wọ́n mọ dàwérú tí wọ́n mọ gbé ásẹ̀tì wọn eh, pamọ́ ó strict mọ́ wọn débi pé wọn kì í ríbi bọ́ lọ́wọ́ ẹ̀ wọn wá láìkì ẹ̀ wọn láìkì mọ̀ rírà wọn á fẹjọ́ rẹ̀ sún wa ránṣẹ́ pé alimami yi ló pìtàn yìí nínú eh, tírà rẹ̀ ó ní Umar ránṣẹ́ pé ń ẹ̀tọ́ wa Madina àwọn ará Bahrain ni wàá ṣe ìpàdé pé ẹwọ ẹja implicate yẹ èyí tó lọ yìí ká make sure pé kò padà wá mọ́ ẹja ti ọ̀ràn mọ́ lẹ́sẹ̀ kí là lè ṣe ẹnìkan tó jó business nù wọn òun ló wá fún wọn mọ̀ràn pé èmi jó business mo dọ̀ lówó lọ́wọ́ ẹja ti ọ̀ràn mọ́ lẹ́sẹ̀ yìí pé nínú owó zakati máa ń gbà ní Bahrain ọ̀pọ̀ níbẹ̀ tí kì í fi jíṣẹ́ fún Umar ó yẹ dá àwọn owó kan jọ fẹ́mi owó yẹn lèmi ó kó dání lọ nísìnyí máa kó lọ sí Madina máa dẹ̀ lọ fi hàn Umar owó yẹn láàkúrọ̀ mọ́ ẹ wípé wò ó kódà èmi ẹ sáà máa ń kó bísínẹ́sì lèmi èmi ní máa bá da bísínẹ́sì papọ̀ kódà àwọn owó tó kó fún mi ní ọdún aráàlú bá dáwó wọ́n á dá wọ́n ní wọ́n dá mi àtò alfi dinar owó tí ẹjẹ́ àfi dá ẹjẹ́ àfi dá dá fifty million naira ni wọ́n dá níjọ́ náà wọ́n kó jọ wọ́n wá kó gbogbo ẹ̀ lọ sí Madina arákùnrin yìí ìgbà tó dé Madina ńlọ́wọ́ sọ fún Umaru pé tọ̀ ẹ ṣe ẹ mo ẹni tó rán sí wa ẹ Al-Mughira ibn Shu'ba tí oníkọ́mọ wa gba zaka lọ́wọ́ wa tọ̀ àwọn àbòsí kan bẹ tí ń ṣe ń tí ń bẹ mí ṣe tẹ́lẹ̀ àmọ́ ẹ̀rù ọlọ́run bà mí mo fẹ́ túbá mi ò fẹ́ lọ bọ́lọ́run báyìí ṣẹ́mi ẹni tó bá fẹ́ kúrọ́ bí wọ́n ti máa ṣe mi ò fẹ́ lọ bọ́lọ́run báyìí mo fẹ́ túbá òun ni pé ó mú díẹ̀ nínú àwọn owó zaka táwọn èèyàn owó ọlọ́run táwọn èèyàn kó fún tó yẹ kó fi jíṣẹ́ fún ọ ní Madina ọgbà díẹ̀ ń bẹ̀ ó fi pamọ́ ọwọ́ akó lémi lọ́rùn pé kí n mọ báwọn fi ṣe bísínẹ́sì pé kí n báwọn dà á papọ̀ mọ́ owó tèmi fi ń ṣe bísínẹ́sì owó nìrè o ni mo ní wá fi jíṣẹ́ fún ọ o èmi fẹ́ láti bọ̀ tán o èmi ò fẹ́ èmi fẹ́ ṣe lọ́hùn o òpùrọ̀ fún Umaru bẹ́ẹ̀ Umaru wa ni à ní Mugira náà ẹ lọ pe Mugira wa wọ́n ké Mugira délé níjòkó pé Mugira ó yà tún ẹjọ́ rò nsojú ẹ̀ ó tún ẹjọ́ náà rò Mugira ò ṣe mí ní méjì Mugira ní bó ti rí náà lówí Umaru ní ẹ̀ẹ́n bó ti wí náà lórí mu bó ti rí gẹ́lẹ́ náà ló wí ẹnu wípé ibìkan nǹkan kan tí ò fi kún irọ́ kan tọ́pa kẹ́ ẹ má wèsì ọ̀rọ̀ o <laughs> ó ní irọ́ kan tọ́pa tí nǹkan kan tí ò fi kún ni pé owó tí mo kó fún jù báyìí lọ ṣé hundred thousand dirham ló fi jíṣẹ́ fifty million naira tá fi dá fifty million naira ó ní hundred million naira mo kó fún un ìyókù ó fẹ́ kó pamọ́ ni ẹ̀nà dáadáa kó jẹ́wọ́ Umaru bá tún kọjú sárakùnrin òun pé ó gbá wọn ló díẹ̀ pamọ́ nínú owó náà òun kò díẹ̀ pamọ́ iye tó kó fóun náà nígbà tí wọ́n tẹ́ jáde mọ́ tẹ́ bẹ̀rẹ̀ sí ni mọ́ tẹ́ yọ sí lọ́tún tẹ́ yọ sí lọ́sì torí pé ìyá dé lónìí ẹ wò màá jẹ́wọ́ màá jẹ́wọ́ kò kówó kankan rárá fún mi <laughs> ẹ méje dáná kò kówó kan rárá fún mi o kódà yìí tí mo kó wá yìí àwọn ará lọ́dá fún mi pé kí n wá fi implicate ẹ̀ ti fẹ́ wọ gbèsè òun lòun ọmọ san lọwọ ara àwọn kò kówó kankan fóun èsì nìyẹn so àwọn ànábì Ọlọ́run nínú tọ́lọ̀ mọ́ fi equip wọn onìkan mọ èsì ọ̀rọ̀ kan dẹ̀ mọ bó la ṣe ṣe dialogue ntí yẹn ní ìdí ni ẹni tí ó bá ṣàfà bùkátà kódà ẹni tí ó ṣàfà tí ó ṣe business náà ó bùkátà sí i tó ṣe business presentation rẹ̀ tó lọ present nǹkankan níbi kankan wọn ò bí ọ láwọn béèrè ó gbọ́dọ̀ mọ wulẹ̀ kó mọ wò kíkọ mọ mọ tó fi dáhùn bó bá ṣe political debate náà o ní láti mèsì ọ̀rọ̀ tó fi mọ ọmọ bó ti mọ dáhùn lérí gbogbo challenges àti tó prepare fún àti tó prepare fún tó mọ mọ dáhùn rẹ̀ nínú tí máa ṣe èèyàn lẹ́ṣọ̀ọ́ láyé lọ́wọ́ àkíyàn mọ èsì ọ̀rọ̀ àmúniládàbí ó sì láwọn ẹ̀kọ́ kan tó gbọdọ̀ gáìdì olúwẹ̀ tíyàn bá fẹ́ dọ̀tọ̀ ọlọ́run láti bẹ̀ ìyẹn ni a ní kí a tún sọ díẹ̀ ńbẹ̀ kó tó di pé a tẹ̀síwájú nínú tẹ̀fsíìrì wa akọrin lárúbáwá kan ó ní látúfúnni umraka filjidali mukhasiman má jẹ́ kó jẹ́ sí pé gbogbo ìgbésí ayé rẹ̀ yọ̀ wá parẹ́ síbi pé

kì í ṣe gbogbo ajá gbé ìwọ náà fẹ́ gbó tẹ̀lé àwọn èèyàn ní bákan náà nìyí àwọn èèyàn lẹ ti dì bákan náà àwọn kan bú Sayyidina Ali radiyallahu ta'ala anhu làwọn kan wá ní àǹgbà tán ti bú Ali yìí àwọn tán bú Ali yìí àwọn tán bú Ali tí wọ́n sọ pé Ali èso ọmọlúàbí láti lè bà wọ́n nú jẹ́ ẹ láti lè ẹ̀yin náà mọ̀ bá wọn bú Abubakar kẹjọ fi èébú pàdé èébú àbí wọ́n bú Abubakar sọ́rí àwọn tó ń bú Abubakar yìí lásìkò tí Sayyidina Ali radiyallahu ta'ala anhu táwọn kan pera tán sọ̀rọ̀ àwọn dẹ̀rọ̀ fídọ̀ tí wọ́n dẹ̀ ń lẹ́ni tí kìí ṣe ti Imam Ali mọ́ tán wá gbé eléyìí kódà ju Ọlọ́run ọba lọ wọ́n ní ní àwọn kan nu wọ́n sọ pé ẹja máa bá wọn bú Abubakar àbí ẹja máa bá wọn bú Ali àwọn tí wọn kì ṣe fọ́lọ́wà Ali ńgbà náà ẹja máa bá wọn bú Ali nítorí pé àwọn náà ń bú Abubakar àìfi ìtọ́ fọ ìtọ́ ẹ o bú bàbá mi èmi náà bú bàbá tiẹ̀ náà kì í ṣe èèyàn ní solution ṣẹ̀ríà o bú ya mi èmi náà bú ya tiẹ̀ náà o bú ẹ̀gbọ́n mi èmi náà bú ẹ̀gbọ́n tiẹ̀ náà o bú àbúrò mi bú àbúrò tiẹ̀ o bú ìyàwó mi èmi náà bú ìyàwó tiẹ̀ náà kì í ṣe tọ́lọ́run lẹ́ ń ṣe òun mọ́ ayé lókù tí ẹ̀ ń ṣe kì í ṣe sí ọ̀rọ̀ nìyẹn ẹ̀ di pòkì látara ń tẹ̀ ń ṣe wọn torí pé ní kíní ṣe pòkì kò sọ̀wọ́ náà di pòkì ó ní látúfúnni umraka fil jidali mukhasiman ni má jẹ́ kó yẹ sí pé nítorí fi gbogbo ìgbésí ayé rẹ ṣe ni pé a máa jiyàn jiyàn jiyàn jiyàn káàkiri nàhárí jìdálún ó fi gbogbo ọ̀sán jiyàn wà léyìn jìdálún tó bá di lóru tó yẹ kó yan náfìlà náà ọkàn sùn bọ́rọ̀ gidi wàhálì rìjálún alámísílẹ̀ hálì àwọn tó tún kó rọra náà ìkún ògbé kan bí òwú jàǹgó ni innal jìdálà yukhillu fil adiyani nítorí pé ká máa jiyàn gbogbo ìgbà ká máa fúnra wa lé ọ̀rọ̀ ká máa búra wa yukhillu bil adiyani ìmọ̀ bẹ́sì jẹ ni ìmọ̀ bẹ̀sìn kódà yìí tó bá jẹ́ tó mímọ̀ òun náà tá a máa sọ pé náà ìmọ̀ láàfin sọ̀rọ̀ bí ó yàtọ̀ sí tẹ́lẹ̀bù ìyẹn náà máa ṣàkóbá yóò kóbá yín nínú ọkàn torítọ́ ìkànnù méjì nínú kó win àbí kán win rẹ̀ nínú kọ́rọ̀ rẹ lékè àbí kọ́rọ̀ ẹlòmíì ò lékè tiẹ̀ tọ́rọ̀ tiẹ̀ bá lékè ó wà nú ewu toró ṣeéṣe kó jọra rẹ lójú ó dẹ̀ ṣeéṣe kó tẹ ẹnìyẹn mọ́lẹ̀ kọjá bó ti yẹ ìyẹn ẹni tí ẹnì kejì tó ń bá jiyàn bẹ́ẹ̀ ni tọrọ tó ń tọ̀hún bá lékè tiẹ̀ ó ṣeé ṣe kínú wọn kínú bí ọkọ wa sọ ọ́ dòun fẹ́ẹ́ nu kú ọ náà máa wá wá àwíjàre lọ́nà kọ̀nà káàkiri ntí padà bí kì í dáa ṣèbí nítorí àríyànjiyàn náà yóò bá fi sọ pé àìdarí kóòtù káṣọ rẹ torí pé àríyànjiyàn náà lè bá lọ sí ọ̀hún wàhádàr mùkà mùjàdàlà tàrìjàlì fa ìnàhà ọ̀jọ̀gbọ́n ní sáfún kíwà tèèyàn ọjọ́mọ jiyàn sáfún ní gbogbo ọ̀nà tágbára rẹ bá ká fa iná ha tẹ́dùn ilẹ̀ ṣàhánà ìwà ṣàhánà torí kò sí ti máa kàyìn rẹ̀ ju pé ẹ máa bínú ara yín ẹ dọ̀tá ara yín ẹ ní fojú rẹ̀ wúra yín lọ pé lágbájá ló gba aṣọ yìí lára mi lọ́jọ́ sí kódà ó bá léèyàn pè sákìyèsí wá bó ṣe bá bó ṣe bá a sọ̀rọ̀ privately kẹ mo fẹ́ mo fẹ́ dojú rẹ̀ délẹ̀ mo fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ ìpẹ́ ni ẹ̀sìn ni mo fẹ́ kán mọ̀ ìpẹ́ lódo ni mo fẹ́ kán mọ̀ ìpẹ́ lẹ́bọ ni mo fẹ́ kán mọ̀ ìpẹ́ kinní kan tí wọ́n bá ti mọ̀ bẹ́ẹ̀ tán kọ́ wọ́n wà dẹni rí kò sí ti àríyànjiyàn mọ́ bí tọ́ta yọ ìbínú àti ìjà àmọ́ wa idha turirta ilal jidali walam tajid tọ́ba wa di dandan tọ́ bára rẹ̀ ń position pé ó di dandan kó debate ó di dandan kó refute báwọn ànábì ọlọ́run náà ṣe máa ń ṣe nígbà tó bá di dandan gbọ̀n nígbà tí situation bá ti béèrè fún bẹ́ẹ̀ walam tajid laka mahraban wa talaqati saffani tó rí ibi tí ó rí avoid ó sáfún sáfún sáfún kọ́mọ́ṣẹlẹ̀ wọ́n padà wá di ipò ti di dandan báyìí wátàlá kọ́ ti sọ̀fààní tí sáfù méjì bá pàdé tẹ ní láti gbé ẹ̀rí kojú ẹ̀rí. ìgbà tó bá ti yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ fàjà alikita bala ìdírí ansa bigan wàṣàrà ṣe ìfàkàwà budufil mẹ́ìdáni wàjà alikita bala yíyá jọ jẹ́ sí pé alukurani tírọ̀ ọlọ́run òun ni dírí ansa bigan òun ni shell tí ó mọ̀ protect rẹ̀ yẹn ni pé má fi nǹkan mi ṣàwíjàre mọ́ sàṣàbẹ̀ nǹkan mi iyì ọmọkùnrin ẹ̀sìn iyì ẹlẹ́sìn òun ní pé kan ní bolo tí rí tó ń ṣe yìí kó rí nǹkan náwó sí nínú tírà ọlọ́run wà ṣára kó rí nǹkan náwó sí nínú ṣẹ̀ríà nípa ọlọ́run lọ sọ báyìí ẹ lọ wọnú àyà báyìí ó dẹ̀ lọ wọnú hadithi báyìí iyì rẹ nu kì í ṣe pé wọn ní wọn pé àwọn bàbá wa sọ pé tó bá ti táwọn àgbàlagbà ń ṣe nu ìyún kọ́lẹ̀ rí òpònú lélẹ́yìn fàjáàl kìtàbà láàyè nítorí lè fi protect ara rẹ níbi gbogbo ìjà òun ni ẹ gàjáàl kìtàbà láàyè dìrà ánsà bìgàn wá sára ṣe ìfàkà wà bùdó fílmù ìdání ó yà bọ́ sórí pápá tó o bá ti mọ ṣẹ̀ríàn ọlọ́run àṣẹríhùn òun ni tírà ọlọ́run kùránì àṣẹríhùn hadith anabi àṣẹríhùn kọ́ ọmọ kìyàs kọ́ ọmọ ntánpẹ̀ ní analogy kọ́ dẹ̀ mọ eh, al-ijma'u kí làwọn afáfẹ́nu kò sí àwọn sahaba nabi eh, àwọn tabi'una àwọn tó tẹ̀lé wọn àwọn àti bá wọn tabi'ina kọ́ mọ níbo wọ́n ti yá pẹ́ẹ́nu khilafu wọn níbo ni wọ́n ti pàdé kí n gbogbo wọn sọ kọ́ mọ́ dájú kó o sì tún wà mọ al-istishabu kó o tún mọ al ọ̀hún yẹn mọ́sálà mursala kó o tún wà mọ sádùn zẹ̀ríyàtì kó o tún wá mọ akọwálù sọ̀hábà tí àti mọ́tàbù sọ̀hábì kó o tún wá mọ umumul balwa kó o tún wá mọ istihsanu kó o tún wá mọ shar'u man qablana kó o tún wá mọ àádà al-aadatu muhakkama gbogbo àwọn sọ́ọ̀sì ṣẹ̀ríà nìyẹn kó o fi wọ́n ṣe protection àwọn yẹn ló lè mọ̀ tẹ́mì rí ó fi balẹ̀ pé ẹja lọ debate tó o bá mọ̀ wọ́n kí ló wá lọ bí debate ó fẹ́ dẹ̀sìn rú ni. ẹ jáde ẹ jáde síta ẹ̀yin náà wá fèsì ọ fẹ́ dẹ̀sìn rú nítọ̀ ọba ní gbogbo equipment tá à ń sọ yìí. ó ní wà sunnata àkọ́ wa mọ́ sunna anabi albeidọ́ èyí tọ́ mọ́ kanga àdìsí tọ́ fẹsẹ̀ nílẹ̀ kọ́ mọ́ èyí tí ò fẹsẹ̀ nílẹ̀ kọ́ dá mọ́. dúnàkà kó fi wọ́n ṣe àwà tó fi protect ara rẹ̀ wà kàbújà wà ti dájú wàthbut ẹ̀rí pé dódò mọ̀nà yín wá lẹ́yìn tó bá ti try àti avoid ẹ̀ tí ó ti possible ni o ńlọ tó ṣe bẹ́ẹ̀ wàthbut bí sọ́búríkà tó bá wá débẹ̀ tán jẹ́ kẹsẹ̀ rí ó múlẹ̀ ìyẹn ni pé ṣe sùúrù ó ṣeé ṣe kí wọ́n tẹnu bọmọlúàbí rẹ ọ̀tọ̀ ni tó bá wá mọ́ wàá jẹ́ kí wọ́n mọ́ deviate mọ́ dìrẹ́lì kúrò lórí ìlànà rẹ ó ṣeé ṣe kí wọ́n máa sọ ní tí ọ̀bá làákà ìmú pa rẹ ń tọ́ bá wà yẹn ní kọ́ wá rán lójú ogun wàthbut bí sọ́búríkà ṣe sùúrù kó dúró sim táhàtà aliwiya tí lè wù dá àmọ́ kò rí i pé abẹ́ àṣìyẹ òdodo ló wà suru àwòfákùn dátì ìnsáni torí sùúrù ló lè fi ṣe é sùúrù lẹ lè fi yanjú ẹ̀ tẹ́fì ní rìsọ́ọ̀tì tó dáa nígbà tẹ́mi ọ̀bá rẹ́dí àti tẹ́tí gbọ́ pàṣpẹ́kítìfù tiẹ̀ wọn náà rẹ́dí àti tẹ́tí gbọ́ pàṣpẹ́kítìfù tèmi á lè rìsọ́ọ̀tì síbi kankan ìtànpẹ̀ ń dáálọ́gì ni pé kó o ní interest àti gbọ́ tèmi gan ju àti pírẹsẹ̀ntì tiẹ̀ lọ torí ń pọ́n wábẹ̀ láti wá lẹ́nu òun wò pé ah, à ń bá yín sọ láti jọ yẹ ẹ̀gbọ́ ṣé nǹkan kan bẹ tẹ̀ ń rí mi tẹ̀ ń ṣe àbó opinion tẹ̀ dì mọ́wọ́ yìí ẹ fi hàn wá ẹ fi hàn wá wọ́n máa sọ pé ntaari nì ntaari nì ntaari nì ntaari nì ó ṣeé ṣe kọ́ gbọ́ nǹkan tó gbọ́ rí tí ó dẹ̀ change opinion rẹ̀ ìyẹn máa wà humble tí n bá ń lọ èyí dẹ̀ ló fi fàá tán fi ṣe ní mọ́jẹ̀mú pé tó bá báyàn ṣe debate jó jẹ́ni tó wà ní level kan náà pẹ̀lú rẹ̀ nítorí pé yóò lè jẹ́ sí pé àníyàn tó gbé lọ yóò help wọ́n náà lérí àníyàn ẹ lè ra níyàn tó dáa gbé lọ pé àníyàn pé mo lè ó ṣeéṣe kí n gbọ́n tí ì mọ̀ lẹ́nu ẹ̀ ó ṣeéṣe kí n ṣàǹfààní lẹ́nu ẹ̀ òun náà dẹ̀ wá pẹ̀lú àníyàn pé mí náà fẹ́ lọ bóyá mo lè gbọ́n kankan tí ì mọ̀ tẹ́lẹ̀ lẹ́nu ẹ̀ wọ́n ní níjọ́ kan kẹ́tẹ́kẹ́tẹ́ àti ìkòkò àwọn méjèèjì ń jọ ń jiyàn àríyànjiyàn ṣẹlẹ̀ láàrin kẹ́tẹ́kẹ́tẹ́ àti kòkò lérí kókó erílẹ̀ ńlẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ń wo kókó kẹ́tẹ́kẹ́tẹ́ ní. Ni kókò yìí yẹ́lò ni ṣé ń ikpe dodo alámọ̀ pé green ni kọ́lọ̀ kókò ó ní yẹ́lò ni ní ìkókò bá ń sọ fún pé yẹ́lò ni kíni àwọn àlọ́tàn máa pa fún wa nítorí ká nǹkan ni ó ní yẹ́lò ni kíni green ni à wo nílàáká inú ni gbogbo èèyàn lọ́mọ̀ pé green ni kọ́lọ̀ kókò ẹni ni àní ni yẹ́lò ni wọ́n bá ń jiyàn ni wọ́n á ní káwọn ẹni tó jẹ́ olórí inú igbó ìyẹn kìnìún wọn pé kìnìún ọ̀rọ̀ kan làá máa ń fà mara wa lọ́wọ́ ìkókò ń sọ kí ẹ mọ̀ gbà mí lọ́wọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ èmi ń sọ fún pé green ni kọ́lọ̀ <laughs> kókó ń sọ pé yẹ́lò ni kọ́lọ̀ ẹ dákun ṣe yẹ́lò ń kọ́lọ̀ kókó wọ́n ní kìnìún ní ìkókò ṣé kí n sọ tọrọ fún ọ wọ́n níbẹ̀ ìwọ ló jẹ̀bi ah, kí ẹ̀yin náà tún sọ yìí èmi mo jẹ̀bi kí ni ìwọ ló jẹ̀bi sóòrí ní dọ́ńkì kó tó máa bá jiyàn ṣé wò kẹ́tẹ́kẹ́tẹ́ kó tó máa bá jiyàn àyíbá kẹ́tẹ́kẹ́tẹ́ jì ẹni tó bá bọ̀ ṣe dọ́gba tó ṣe déédéé làákàyè rẹ tẹ́jọ kẹ́kọ̀ọ́ bákan náà tọmọ ipò sàǹfààní lára òun náà sàǹfààní lára ó lè bẹ́ni tí ọ̀kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ kí ló fẹ́ bá a sọ. ìwọ mímọ̀ ọwọ́ akó mímọ̀ o kọjá mímọ̀ o kó lọ sọ́dọ̀ àwọn ilé aláìmọ̀kan ọ̀fẹ́ ta wá níwọ̀n ara wa ń sunkún tí ọ̀ nílàáká inú ọmọ mákẹ́tì tó lọ ni. wọn èyí rà á ń bẹ̀ náà lọ́mọ fi ń já aláìmọ̀kan wọn kì í rajà wọn kì í nájà mímọ̀. ẹ̀hẹ́n so nígbà wọn bá ti rí i pé aláìmọ̀kan làwọn eléyìí ò lè bá wọn debate Al-Imam mawardi

afọjọgbọn tún tẹsíwájú nú ọ̀rọ̀ ó ní wájàl àbí wájìmìl bí sẹyìfìkà ajmil bí sẹyìfìkà asidkọ hamlata mukhlisin wahmil bí sẹyìfìkà hamlata mukhlisin wahmil bí sẹyìfì sidki hamlata mukhlisin ìdàtọ̀ gbámú àwọn data sọ látẹ̀kan nípe kùránì hadithi ìjìmáhùn kíyàsù àti sádò àti mọ́sálàhà múrsálà àti sharon mankobla náà àti gbogbo tí yẹn fi ṣẹ̀rí ẹ̀sìn pátápátá àwọn sọ́sìsì ṣẹ̀rí hàn di gbogbo àwọn ẹ̀dá yẹn mú àmọ́ mú ẹ sẹ́yìnfì sídìkì àwọn ẹ̀dá òdodo yìí mú hamlata mukhlisin ìkìláàsù ni kò fi mú mọ́ lọ nítorí kán lè mọ̀ ọ́ mọ́ lọ nítorí pé kán lè mọ̀ ipa akéwu amakéwu jù wọ́n lọ nítorí wọ́n bà àníyàn rẹ jẹ́ wọ́n corrupt àníyàn rẹ ó dẹni ọ̀tọ̀ ọlọ́run ó dọ̀tọ̀ ọlọ́run níbi debate níbi àṣefàǹfà ẹ̀sìn yìí fèsì ọ̀rọ̀ wọ́n challenge mi èmi náà fẹ́ dáhùn mo challenge yín ẹ jáde wá mo challenge yín ẹ yọjú sí mi gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ tó yàn kí kìí ṣe hamalata mukhlisin kìí ṣe ìkìláàsù ní sọ̀rọ̀ ọmọ ìjọ́mi ènìyàn lókù tí wọ́n fi tí wọ́n fi yanjú ẹ eléyìí wọn ọbẹ̀ ẹ̀sìn jẹ́ ẹ̀dọ̀ tọ́lọ́run láti bẹ̀. bí ọba ṣe bẹ́ẹ̀ ni gbogbo ẹni bá ń fọwọ́ tá alágbájá mo tó gbókọ rẹ gbàgàdà tí fídíò rẹ gbàgàdà tí ń lóun ṣe rọ́dù kìí ṣe gbọ́n wọn wọ́ọ̀tì kọ́ ọmọ dá lóhùn tọ́ ọ bá fẹ́ kó bẹ́ẹ̀ mi ara tiẹ̀ náà mo gbọ́rọ̀ kan jáde láìpẹ́ kò tí ì pẹ́ nípa ìhìnáwó pé ṣáà lè bẹ̀rẹ̀ kírẹ́ ni àbá lè bẹ̀rẹ̀ kírẹ́ ni mo dẹ̀ sọ opinion mi ń bẹ̀ mi ì sì bú ẹnìkan àwọn yẹn ṣáà ń fún mi lábọ̀ pé wọ́n láwọn kan sọ̀rọ̀ wọ́n láwọn kan sọ̀rọ̀ pé wẹ́ ó nọ́mà èmi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ kí n lẹ́lòmí ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ ó nọ́mà kẹ́lòmí náà sọ perspective tiẹ̀ àmọ́ tó bá ṣẹlẹ̀ pé torí dìsí mi òwò àmọ́ tó bá ṣẹlẹ̀ pé mo lọ́ọ́ wò tí ń sàníyà ìjọ mi nìyẹn wá gbé mi pé jẹ́ ń sọ̀rọ̀ nígbà tí n bá fẹ́ sọ̀rọ̀ bákan méjì ni nínú kó yé mi jẹ́ ni tí ń sọ̀rọ̀ yẹn lọ kí n wá tẹ̀ mọ́lẹ̀ bí ò ti yẹ nítorí pé kí n tẹ́ ẹ ìjọmọlúàbí rẹ̀ mọ́lẹ̀ níbi tí n bá ti ń fèsì fún un tí n bá ní màá rí sọ tí n bá ṣèṣì tẹ ìjọmọlúàbí rẹ̀ mọ́lẹ̀ bóun ní ìròjọ rẹ̀ wájú Ọlọ́run if not àwọn àwọn kankan mi ń bẹ nínú ọ̀rọ̀ tẹ bá ń present mo ti rojọ́ ń jọ́nà tó ń lọ bí three hours ní ìrojọ́ tó bẹ̀rẹ̀ láyé mi ìrò mo fẹ́ lè dá dúró nígbà mo rò débi kan mi ò sọ̀rọ̀ púpọ̀ tó bá yẹn lápọn <laughs> àmọ́ tí yẹn bá ní àìtúbọ̀ tá à ń wá fèsì lẹ́wọ̀n nǹkan míì tí yẹn ò lè sọ mọ́rọ̀ ń jọ́nà tó jẹ́ bọ́ǹbù tí yẹn lè fi tẹ́lómi ò tiẹ̀ gbọ́rí nípa fáàkì á bẹ̀rẹ̀ fún rẹ ní á bẹ̀rẹ̀ fún rẹ ní á bẹ̀rẹ̀ kí rẹ historical fact tó tẹ́tí ẹlòmí dí sí tẹ́lómi ò bá pàdé rí tíyẹn bá ní ọmọ kó jáde níjó lámọ jáde dà ń tọ́ ń tún jáde mí ń tún jáde ń tọ́ ń tún jáde náà àwọn nǹkan tó yẹ ká fi ṣàlùmọ̀ láǹfààní àwọn resources tó yẹ ká lò ká fi ṣe yín láǹfààní kẹ́ fi gbọ́rọ̀ ọlọ́wọ́n ọba á padà máa ná síbi wípé ẹ ẹ ò ní gbé mi ṣubú wọn náà ní èmi náà ní gbé wọn náà ṣubú ẹ ní mọ̀gbà tẹ́ mọ̀ defend the personality opinion yín lẹ wá represent tẹ́lẹ̀ ẹ padà mọ̀ represent the personality yín ẹ wàá sásá bẹ́ẹ̀ pé ọlọ́run sọ ànábì sọ ọlọ́run sọ ànábì sọ kálukú sì mọ̀ pẹ̀rẹ̀ mọ́kúlẹ̀sì ló fi fà á tẹ́ tọ́ bá ti rí dọ̀rúrà fún kọ́ jáde ò ní di kọ́ jáde ẹ̀hẹ́n ó ní wà hamil bí sẹ́yìn fi sídìkì ìdá tí gbogbo ìdá tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí òdodo ni kó fi mú dání hamalata mọ̀kúlẹ́sìn ìkíláàsù sì ni kó o fi mú dání sincerity nítorí tọ́lọ́ ni kò fi dì í mú nítorí pé wẹ́pọ̀nù yìí lágbára ẹ lè fi pààyàn àwọn wẹ́pọ̀nù kan bẹ́ẹ̀ nínú kéwu ẹ lè fi bọ́ǹbù èèyàn kódà a lè fi gbaṣọ iyì lára ẹlòmíì ìyàwó rẹ̀ gan yóò ní ìyàwó rẹ̀ láà láti pè é láàfà lẹ́yìn tó bá jáde fún dìbẹ́tì tán tó o bá délé ìyàwó rẹ̀ ò ní lè pè ọ́ láàfà mọ́ àmọ́ ẹni tó dì í mú kò gbọdọ̀ dì í mú pẹ̀lú pé mo fẹ́ gbé e jáde nítorí kí wọ́n lè rí ipò ọmọ yẹ̀yẹ́ láfa àlágbájá kí wọ́n lè rí ipò àfa àlágbájá òkè yanjú tán bá rí bẹ́ẹ̀ ńkọ́ ṣe ẹ̀sìn ọlọ́run ti wá o ti wá gbẹ́sìn ọlọ́run ganu tá bá rí bẹ́ẹ̀ ìwọ náà ti dọ́mọ àlìjánná nu àbí wà ìdá ghalabutal khasma ńjọ́ tó o bá lékè ẹni tó ń bá ṣe debate látàzà bíi má fi ṣe yẹ̀yẹ́ àwọn òsọ fún yín pé wọn ò mọ kéwú ẹ lọ ọmọ kéwú ẹ lọ akọ àwọn ọmọkúrò lé wọn wọn ò mọ kéwú lé wọn ẹ dodo orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ o gàlábà kásímọ o wá ń ṣe fáàrí nù wáyé dá gàlábùtà kásímọ tọ́ ọ bá ti borí ẹni tọ́ ń bá ṣe debate látàzàbíhì mọ́gbàgbé ń pè ń tó o bá jáde kọ́ nìyẹn má fi ṣe yẹ̀yẹ́ torí fa lọ́júbù yòókùmídù jamaratal insani kíyàn ọjọ́rò ẹni lójú ìmọ̀ jẹ́ kí iná olú ẹ̀ náà kú ni yọ yọ àlùbáríkà kúrò níbi mímọ́ rẹ̀ yọ da ọ̀tá alẹ̀ sí yín láàrin ẹ̀ pín yẹlẹyẹlẹ. ẹ máa gbàgbé pé ibi tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni pé anabi ní almirau fil Qur'ani kufurun ìyẹn padà wá ṣẹlẹ̀ bí àríyànjiyàn ibi tí ó padà sùn yín kanu láwọn fún mímọ̀ kan fi ní tí ẹ má débẹ̀ rárá lẹ́yìn pàwọn anabi ọlọ́run ti ṣe yẹn ẹ fi ilẹ̀ fún wọn àwọn mímọ̀ tó tóbi tó tóbi wọ́n ti ṣe munadharat ẹ fi ilẹ̀ fún wọn gbogbo àwọn tá a jẹ́ tó wà fáwọn ìmánì tẹ́mi wá lẹ báyìí tá riyadatu nafsi wá kéré àìrẹ́ mi wá train lérí ikhlas àìrẹ́ mi wá train ìṣètánì yára bá wa dá sí tá a bá ń ṣe ẹjẹ́ asún sẹ́yìn fún àmọ́ defend the opinion ni defend the opinion ni gbogbo ìgbà nítorí súnmọ́ kó jẹ́ sí pé personality rẹ̀ lọ́ọ́ padà mọ́ defend pé ayọ̀ wàá sọ pé mi ò mọ tí ń sọ ni ayé ọ̀sọ́ pé mi ò lésì lẹ́nu ni ẹ jẹ́ ń lọ fèsì fẹ́ nìyí ibi tó ti ń fèsì fún òun dìfẹ́ǹdì ara rẹ ó tún ṣeé ṣe kó o tẹ ọmọlúàbí tòun náà mọ́lẹ̀ ẹ ṣe ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ fúnra yín ẹ má gbàgbé ọ̀rọ̀ tí mo mọ ẹlẹ́kì sọ lẹ́ẹ̀kan pé ẹni tó bá mọ súnà ọ̀nà wo ló lè fi dìfẹ́ǹdì súnà jù kan ra sọ fáwọn èèyàn tí wọ́n bá gbọ́ báríkà tí wọ́n bá gbọ́ wa illa sakat rahimahullahu ta'ala ibi tá a ti yà wá ní ọ̀rọ̀ ọlọ́run tí ó sọ pé kọlu yanu hokọdija adaltana wọ́n sọ fún nuhu pé nuhu ó ti jà wá níyàn àlànà ìyàn yìí ti pọ̀ jù fatina bí má tẹ̀ nǹkan tàmínà sọ ọ̀dà ìlérí rẹ̀ gangan pé ọ̀dà ìlérí yẹn wá ìyàn yìí ti tó anabi nuhu wa dáhùn lóhùn pé kọ́lá innama ya'tikum bihi Allahu nìkan ló lè jẹ yín yà lásìkò tó bá wa nígbà tí èyí nama yatikum bihi Allah ọlọ́run ni ó mú wá insha à nígbà tó bá fẹ́ wà má antum bimujizin ẹ̀ sì lè dọ́lọ̀ ńlá gara nígbà tó bá lóun ṣe tán àti jẹ yín yà. wala yanfa'ukum nusuhi in aradtu an ansaha lakum tí n bá ní mo fẹ́ ṣe nà sí à ń pè nítorí kẹ́ ẹ sá lè mọ̀nà kẹ́ ẹ lè mọ̀nà tí mo lo gbogbo nǹkan tí mo lo gbogbo resources tí mo fi gbogbo ẹnu mi ṣàwíjàre tí ìtọ́tán lẹ́nu nítorí àwíjàre wala yanfa'ukum nusuhi ẹ̀ẹ́nù nàṣíhà yín ò lè ṣàǹfààní in àrọ́tù an àǹsọ́ àlàkùn tèmi bá fẹ́ sọ tí n bá fẹ́ ṣe wáàsí náà in kánà Allahu yuridu an yughwiyakum tó sì jẹ́ pé ìpalẹ̀mọ́ ọlọ́run ọba ni pé ẹ̀ẹ́ni mọ̀nà tọ́lọ̀ ń bá ní sẹ́ pé ìyáradà ọlọ́run kà ó níyà rẹ̀ ni pé ẹ̀ẹ́ni mọ̀nà tèmi wá ń sọ pé ní tipátipá mo sáfẹ́ fọ̀nà mọ́ yín mo fẹ́ júwe hours ṣàlàyé mo fẹ́ fi four hours ṣàlàyé five hours ṣàlàyé pẹ̀lú tí ó ẹni tí ò ní yé nu yín kò ní yé ẹni tá a bá ti kọ ní kádàrá tó ti ṣáájú pé yóò dẹni ìmọ̀nà ni yóò dẹni ìmọ̀nà. àwọn kan ní ẹja tu pé nkánà yuridullahu an yuguiyakum ìtumọ̀ rẹ̀ ní pé tó bá jẹ́ sí pé ntọ́lọ́wọ́n bá ń fẹ́ ní pé kó mú yín wọ nǹkan kan pè ní alghayu òun ni ìyà. alghayu ìyàtọ̀ lágbára nínú èdè lárúbáwá àwọn àmọ́ pé ní ghayu nǹkan Allahu yuridu an yughwiya kún tó bá yẹ pé ìpalẹ̀mọ́ ọlọ́run ni pé yóò jẹ yín yà èmi ò lè rí yín fi mọ̀nà èmi ò lè rí yín gáìdì tó bá yẹ pé ìpalẹ̀mọ́ ọlọ́run ọba ni ó sì ní kíni ń pòun fẹ́ jẹ yín yà nítorí pé ntọ́lọ́run bá fẹ́ ní ó mọ́mọ́ṣẹ́ jẹ́ mọ́mọ́ wá àṣìṣe kò pé kó lórí ibú ó do lórí ire ẹni tá a bá ti kọ sí àkọọ́lẹ̀ tó ti gbẹ́ pé eléyìí ò lè mọ̀nà ẹ ṣe wá sí jù bẹ́ẹ̀ lọ ẹ lo hikima ẹ lo dodo ń tán fi ṣe wá sí kò ní bá a lára mu. huwa rabbukum òun lọ́ba yín wa ilayhi turja'un òun ni ọ̀dọ̀ rẹ̀ lẹ́padà sí. ẹja dáa dúró bẹ́ẹ̀ kí ọlọ́mọ ṣàfihàn wá ní àǹfààní ọ̀làlá ilaha illallah ọ̀là muhammadu rasulullah ẹ̀kọ́ tá a kọ́ lé ní òun náà ní pé ìfẹ́ mo fẹ́ challenge àwọn èèyàn mo fẹ́ mo fi kéwù ṣe fáàrí mo fi mímọ̀ mo ṣàfáà ẹlòmíì pé ẹlòmíì ọmọ sọ wọ́n gọ̀ púpọ̀ lágbájá ò mọ̀ tó wa àwa mọ̀ jù wọ́n lọ olódo ni wọ́n ẹ̀kọ́ ọmọ kúrò nílé kéwù wọn wọn ò mọ kéwù wọn ò mọ kan irú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ń present bẹ́ẹ̀ kò sí tí ọ̀dà ilẹ̀ tó tayọ ṣàhánà ìbínú ṣàhánàn ká dọ̀tá ara wa ká lọ lọ́tọ̀ọ̀tọ̀ yọ dẹ̀ dákọ̀ǹdọ̀ yọ ọkàn kalẹ̀ àti líle ọkàn tí ó bí fún wa nìyẹn àwa gbàgbé ntọ́lọ́n ti torí ẹ̀ wa oníjọsìn ó gbàgbé ìjọsìn ó sa sàárà ó gbàgbé sàárà ẹni tó yẹ kó mọ ìwárí ó bí ara gbogbo ọkọ̀t á lọ ara wa so kò níbi ìyẹn jíjà tó nǹkan ìgbà tó bá rí i pé dọ̀rúra wà fún ọbára rẹ mo tọ́ran ọwà force dìde fún pé ẹ láti sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ yìí ẹ sọ níwọ̀nba ẹ bá pé tó bá ti mọ̀ pọ̀ bára rẹ̀ níbi kan kò sóúnjẹ tó lè jẹ tó fi survive ó kú àfi kó o mutí déédéé tí ò ní jẹ́ náà ló mu bẹ́ẹ̀ náà ni n tán pè ní àríyànjiyàn tó o bá wà fọ́ọ̀sì láti ṣe déédéé tí ó yanjú ọ̀rọ̀ náà ni kó o sọ kó o sì fi yókù lẹ̀ àmọ́ pé ajẹ́ ajiyàn ajiyàn kò tiẹ̀ sínú ẹ̀kọ́ táwọn tó bí wa fi kọ́ wa àmọ́ ṣe bàbá aláṣẹ náà àmọ́ ṣe bàbá ẹlẹ́hàá grandfather mi wọ́n hẹ́ẹ̀tì kí wọ́n mọ jiyàn wọ́n hẹ́ẹ̀kẹ́ máa fa ọ̀rọ̀ mọ́ra yín lọ́ba yìí wọ́n bínú kílẹ̀kílẹ̀ tẹ̀ ń jiyàn wọ́n hẹ́ẹ̀tì ń tán pè níyàn jíjà torí pé kò bá ẹ̀sìn mu kò bá ayé náà mu yẹn ṣàṣeyọrí inú ayé tó bá jẹ́ nìkan tó wà controversial ìyàn lọ́tún ìyàn lọ́sì ní differences pẹ̀lú àwọn kan o tún bẹ́ẹ̀ nìkan náà fa nǹkan wọ́n ò máa yí àlàáfíà gbé ni tẹ́ǹkì èsì ṣe gbogbo aṣọ náà nìyẹn máa sá lóorùn pé mo ní mímọ̀ kan mo tún fẹ́ gbé jáde mo ní mímọ̀ kan mo tún fẹ́ gbé jáde kálukú bá ń gbé tiẹ̀ jáde bẹ́ẹ̀ àdàlẹ̀ ọlọ́wọ́n ọlọ́wọ́n bá rú kẹ́kẹ́ ńlá báwo èèyàn sọ so tá a bá sì sọ sọ sọ sọ náà kò pé kẹ́ni tí ò ní gbọ́ gbọ́ ọlọ́run ọba lọ́ba tó ní kọ́kọ́rọ́ ọkàn àwọn èèyàn òun yóò ṣílẹ̀kùn ọbẹ̀ fún wa káwọ̀ ọkàn ni tiwa pé sàlámà àlékún sí onítọ́lọ́run gbọ́ tí ọba ti ṣì kò sínú ọlọ́run ọba ní kọ́kọ́rọ́ ń bẹ ní kódà ẹni tó lọ́kàn náà ní kọ́kọ́rọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́mọ ṣàjò sí wa láǹfààní ọlá ilaha illallah ọlá muhammadu rasulullah ọlá sallallahu alayhi wa sallam èyí tá a kà nínú suratu hud ọlọ́run fi tàn mọ́lẹ̀ sínú ìgbésí ayé wa ọlọ́run jẹ́ kí ó tún ìgbésí ayé wa sí kó tún ṣe sí rere ọlá sallallahu alayhi wa sallam wá jẹ́ kí alátìbọ̀tán rí kákúlérí islam jẹ́ akúlérí iman jẹ́ akúlérí ihsan gbogbo tí ó jáde lára wa nínú ọmọ gbogbo tí ń bẹ lára wa nínú aya gbogbo tí ń bẹ lára wa nínú ẹbí nínú ara oríire ni ó jẹ́ àmọ́ ṣe má jẹ́ o islam yìí má jẹ́ wọn fi bú wa má jẹ́ aṣàṣe tì ń díẹ̀ ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ nínú wa kó máa ẹni tí ń kàwé nínú wa kó máa ẹni tí ń kéwú nù wa kọ́mọ mọ́ kọ́mọ wúlò fún jẹ́ kí gbogbo owó bára wa pàdé lálìjánná ṣe wá ní ẹni eré mọ́ ṣe wá lẹ́ni ibi fi wá sínú àwọn awliya Allah àwọn ẹni ọlọ́run mọ́ ṣe wá sínú mọ́ fi wá sínú àwọn pòkì mọ́ fi wá sínú àwọn tí gbogbo mùràdì wọn kọjá ayé jẹ́ kó yẹsí pé alkiyama ni ó jù nínú gbogbo iṣẹ́ wa wala ilaha illallah wala muhammadu rasulullah wala sallallahu alayhi wa sallam subhana rabbika rabbil izzati amma yasifun wa ala al-mursalin walhamdulillahi rabbil alamin.